على من تركنا على البيضاء أيها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل عليه وعلى صحبه والآل ومن تبعهم بإحسان الأقوال والفعل وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أعطفوا الله سبحانه وتعالى ọba tí ó sàmànà wa ọba tí ó tọ́ wa sọ́nà ọba tí ó sọ wa kù títí di ọjọ́ òní tí ṣe ọjọ́ kejì nínú oṣù Ramadan ọdún fourteen forty three ṣe hijira nabi sallallahu alayhi wa alihi wa sallam láti ìlú Makkah lọ sí ìlú Madina abẹ́lẹ́wọ̀n ọba kójú ọjà rẹ̀ kí ó gba ọpẹ́ wa. àdìkẹ́lọ́wọ́n ah, bá Allah subhanahu wa ta'ala kí ó ṣe àlékún orí ní kọ̀ọ̀kan nínú àwọn orí tí a ń bèrè àlékún lọ́dọ̀ rẹ̀ òun náà ni àlékún orí inú Ramadan yìí gbogbo àwọn nǹkan tí ó jẹ́ orí inú ẹ̀ kọ́lọ́wọ́n bá kó léwa kún nínú ẹ̀ bákan náà tó ń bèrè àmì ẹ̀lẹ́dọ̀ ọlọ́run bàbá subhanahu wa ta'ala ọlọ́run bá kí ó wọlá pé ẹ̀rú tí ó ń dúpẹ́ ó sì mọ orin wa tí a mọ̀ pé iṣẹ́ wa kù tọ́lọ́run bàbá subhanahu wa ṣe wa kù bá ń sẹ̀mí títí di ìrànlọ́bọ́ọ̀lù tí a tó wà àánú ọlọ́run bá ní orí ọlọ́run bá ní sáà sì ń dúpẹ́ lórí ẹ̀ ọlọ́run bá kó jọjá rẹ̀ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọgbọ́n láyé aláàjọkọ̀ sọ ọlọ́run bá bọ́ subhanahu wa ta'ala mo jẹ́rìí pé kò sáré kankan tó tọ́ láti wá ìjọsìn fún lódodo àfi olúwa Allah subhanahu wa ta'ala nìkan mo fi jẹ́rìí pé anábì sallallahu alayhi wa alihi wa lọ́wọ́ ọlọ́run bó ti ṣe ọlọ́run bá kuma ba su wajo da annabi sallallahu alaihi wa alihi wasallam kuma wara bá ta ara lẹ́yìn a ci ẹ̀ àti gbogbo olùdómọ́lé anábì sallallahu alaihi wasallam sallam títí di ọjọ́ kẹrin alẹ́kọ̀ọ́ tí a máa gbọ́ náà ní alẹ́kọ̀ọ́ tí a máa sí hadithu sabah fajiri talk ní alẹ́kọ̀ọ́ yìí jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tí a ti máa ń kà síra wa létí a ti máa ń kà fúnra wa àwọn tíra àwọn onímẹ̀sì Islam àwọn wàrúfà àbíyá àwọn tí wọ́n jogún àwọn anábì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìpèpè àwọn anábì ọlọ́run ọba ìmọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fi àwọn anábì ọlọ́run ọba ẹ̀sìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala gbé àmọ́nà rẹ̀ lé àwọn ànábì ọlọ́wọ́n bá lọ́wọ́ àwọn tí wọ́n ti gbìn tí ọlọ́wọ́n kúnlẹ̀ làwọn kà. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé inú Ramadan a máa ń lo àwọn àsìkò yẹn fún tafsirul Qur'an al-Karim nítorí Allah àti ìfẹsà Qur'an nínú oṣù yìí àwọn tí àti àti máa ń kà tẹ́lẹ̀ àmọ́ndà dúnà ìdíje ìyàwó so láti lè ní alẹ́kùnbáàlù fáàmù ìdájúkọ ilé tí ó pín sí Al-Qur'an Al-Karim ní àná àparí tafsir surat al-Fajr àparí àlàyé àti ìtumọ̀ surat al-Fajr ọ̀làparí lánàá lónìí pẹ̀lú gbọ́nà ọba Allah subhanahu wa ta'ala a máa bẹ̀rẹ̀ a máa bẹ̀rẹ̀ tafsiru sura tuntun mi wọn ni suratul Ghashiyah suratul Ghashiyah wọn ni sura ti a bẹ̀rẹ̀ sí àti tafsiru ẹ̀ láti òní pẹ̀lú gbẹ̀lọ́wọ̀n bàbá subhanahu wa ta'ala títí dìgbà tí ọlọ́wọ̀n bàbá subhanahu wa ta'ala tí ó bá yọ̀ǹda fún wa láti parí ẹ̀ tó bọ́ sí sura mi. Dáàmì, àwọn ọ̀rọ̀ ti síwájú nípa suratul Ghashiyah. Eléyìí tí yóò máa jẹ́ ìtọ́nisọ́nà àti alanilọ́yẹ̀ nípa Suratul Ghashiya. Suratul Ghashiya sura kan ní inú al-Qur'an eléyìí tí ó wà nínú àwọn suwar eléyìí tí ó wà nínú jùzù àmà nínú àwọn àjùzà ilé tí a pín kọ́ránì sí a pín kọ́ránì ní àwọn àjíṣà àwọn ìpín tí ọjọ́ pé ó kó àwọn sura kọ̀ọ̀kan sínú nínú ìpín àjíṣà olùkọ́ránì náà ni jùzù jùzù àmàwà náà ni jùzù tó gbẹ̀yìn gbogbo àti mọ̀ yìí pé alukur'an àwọn jùzù ta kọ sí ọgbọ̀n ni ọgbọ̀n ni gbogbo jùzù al-Qur'an jùzù eléyìí tó wá gbẹ̀yìn tó jẹ́ jùzù ọgbọ̀n pẹ̀lú jùzù àmà nínú ẹ̀ láti rí Suratul Ghashiyah Suratul Ghashiyah sura yìí a tún máa pè ní Suratu hal ataka hadithul Ghashiyah a tún máa pè bẹ́ẹ̀ hal ataka hadithul Ghashiyah. ẹ̀rí pé níjọ́ wọn àná àárín tí ọlọ́run bá ní kí ó kúrú lọ́dọ̀ àwọn bàbá níjọ́ wọn pè ní sábàdé báyìí àti bí sọ́rọ́tù alẹ́ àtàkà àwà ní sọ́rọ́tù alẹ́ àtàkà bọ́ọ̀sì fi lé wa lẹ́nu gbà lónìí hàmkàtà kàhàdí sọ̀rọ̀ ọmọ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí nínú àwọn sówà eléyìí tó sọ̀kalẹ̀ ní mọ́kà ni mọ́kà ló ti sọ̀kalẹ̀ látòkè ìdílẹ̀ láì ní àbùlà mọ́kà ló ti sọ̀kalẹ̀ òǹkà àwọn àyà tí ó wà ní sóòrọ̀ yìí mẹ́rìndínlọ́gbọ̀n mẹ́rìndínlọ́gbọ̀n twenty six ní àyà rẹ̀ òǹkà rẹ̀ níbi títò àwọn sóòrọ̀ tẹ̀lé àwọn náà Al-Qur'an ó ní méjìdínní àádọ́rùn ó ní sóòrọ̀ ẹlẹ́ẹ̀kejìdínláàádọ́rùn eighty eight bí wọ́n ṣe tó àwọn sóòrọ̀ tí wọ́n náà Al-Qur'an tẹ̀lé ṣùgbọ́n tí a bá ní ká wo bí àtò àbí ká wo bí àwọn àwọn sóòrọ̀ ti wọ́n yìí sọ̀kalẹ̀ bí wọ́n ti sọ̀kalẹ̀ sí òǹkà rẹ̀ níbi títò àwọn sóòrọ̀ bá yìí sọ̀kalẹ̀ ṣáájú ara wọn bá yìí sọ̀kalẹ̀ síra wọn. òun sóòrọ̀ ẹlẹ́ẹ̀kẹtàdínní àádọ́rin sixty seven òun ni sóòrà tí ó sọ̀kalẹ̀ ní ẹlẹ́ẹ̀kẹ́tàdínní àádọ́rin sixty seven nínú àwọn sóòrà tí ó sọ̀kalẹ̀ ní Mẹ́kà sóòrà yìí lẹ́yìn sóràtù Ràdíyàt òun ló sọ̀kalẹ̀ ó sì ṣáájú sóràtù Kahf. eléyìí náà di nǹkan àkọ́kọ́ eléyìí tí ó ní ṣe pẹ̀lú sọ́rọ̀ yìí ní ọ̀rọ̀ ìtẹ̀síwájú. bákan náà nínú àwọn nǹkan tí Allah tuntun mà nínú àwọn ìmọ̀ tí ó jọra yẹn ká mà nípa sọ́rọ̀ yìí. àwọn náà ní rí sọ́rọ̀ yìí nínú àwọn sọ́rọ̀ tí anabi sallallahu alaihi wasallam tó máa ń kà lọ́pọ̀lọpọ̀ ni. anabi jẹ́ni tó pọ̀. نمي نمي كثر سوري على إمام كان الإمام مسلم رحمه الله تعالى و با إدباوا أروكا نينو صحيح ولا تغفى النعمان ابن بشير النعمان ابن بشير أن رسول الله صلى الله عليه وسلم كان يقرأ سبح اسم ربك الأعلى والغاشية في صلاة الجمعة والعيدين هو النعمان البشير وني جيسي الله وبا كيكة الله وقما با كما تسورة سبح اسم ربك الأعلى سورة الأعلى ونكون من سورة سبح اسم ربك الأعلى تبادل إن شاء الله الكريم عليكم السلام ورحمة الله anabi a máa ka sóòrọ̀ yẹn àti suratul Ghashiya àwọn sóòrọ̀ méjèèjì a máa ka níbi ọ̀rọ̀ jùmọ̀ a máa ka níbi ọ̀rọ̀ jùmọ̀ àti ọ̀rọ̀ ẹ̀yìndù méjèèjì ọdún àwẹ̀ ọdún léyà anabi máa ń ka sóòrọ̀ méjèèjì níbi àwọn ọ̀rọ̀ yẹn. èyí tó yẹ sí pé sunna ni fáwọn àìmà àwọn tí wọ́n jẹ́ aṣíwájú tí wọ́n ń kírun fáwọn èèyàn ká máa ka sọ́ọ̀rọ̀ méjèèjì nígbà tí wọ́n bá ti jùmọ̀ àfáwọn èèyàn bákan náà nígbà tí wọ́n bá ń kẹ́ ẹ̀ẹ́dì ó ṣe pàtàkì jẹ́. Báàmì ah, nínú ẹgbàá wa mi wọ́n gbà wá pé An-Nu'man ibn Bashir ó ní òjijì ọlọ́run bá ti sọ lọ́wọ́ tó máa bá a máa ka sọ́ọ̀rọ̀ yìí pẹ̀lú Suratul Jumu'ah ní ah, ibi ọ̀run Jumu'ah nam nínú àwọn nǹkan tá a tó ní láti mà nípa sọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ sí máa láti bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé ẹ̀ nípa sọ̀rọ̀ yìí ó kó àwọn àlàyé sínú nípa ìṣesí àwọn kèfèrí sọ̀rọ̀ yìí ṣàlàyé fún wa nípa ìṣesí àwọn kèfèrí àtàwọn olùgbàgbọ́ òdodo lọ́jọ́ gbèdà tó tún sí sọ̀rọ̀ yìí nínú àwọn sọ̀rọ̀ tí ó ń fi mọ̀ wá àwọn ìṣẹ̀lẹ̀ kí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbéra kìyàmà sáwọn kèfèrí bàbá fẹ́ wá ìmọ̀ nípa arú nǹkan yẹn eré tí ó jẹ́ sí ìmá kọ̀kọ́ ni tó yẹ kọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala òun ló fún wa ní ìrò nípa rẹ̀ ẹgbẹ́ kọ́ ni màtá pé a lọ́nà tá a lè gbà mọ ìmọ̀ yẹn àyàfi látọ̀dọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ọba tó mọ̀ ọlọ́wọ́ bá òun ló ṣàlàyé nǹkan yẹn fún wa nínú sọ́rọ̀ yìí àtàwọn sọ́rọ̀ mi tó sọ́rọ̀ yìí ó jẹ́ ká mọ ìfi sí àwọn kèfèrí báwo ni ó ṣe rí kí làwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn lọ́jọ́ gbẹ̀dà òkèyàmà bákan náà ó jẹ́ kí a mọ ìṣe sí àwọn olùgbàgbọ́ òdodo nínú ìṣẹ̀lẹ̀ sí wọn lọ́jọ́ gbẹ̀dà òkèyàmà bákan náà sọ́rọ̀ yìí ó sì ojú wa sí àwọn àmì agbára ọlọ́run àwọn nǹkan tí ó máa ń hàn táàfì mọ̀ pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọba tó ní agbára ọba tó ní ìkápá lórí àwọn ẹ̀dá rẹ̀ ni sọ̀rọ̀ yìí ó fi àwọn nǹkan yẹn hàn wá àwọn mazọ́hírù ẹ̀ kò fi hàn wá pé àwọn nǹkan táàrí la àwọn àmì ìkọ́lá máa rí láti mọ̀ pọ́nà ọba Allah subhanahu wa ta'ala ọba tó ní kúdùrọ̀ lórí àwọn ẹ̀dá rẹ̀ ni tó ní ìkápá ó lágbára lé ọlọ́run bá Allah subhanahu wa ó sì síjú wa síbi àwọn àmì yìí kí a lè bá a máa ronú a lè bá a máa ronú nípa ọba tí ó dá ẹ̀dá ká lè bá a máa ronú nípa ọlọ́run ọba ọba dẹ́dá ọba tó dá gbogbo àwọn ẹ̀dá yìí pẹ̀lú àwọn àwòrán eléyìí tí kò sírú ẹ̀ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwòrán tí ò sáfìjọ rẹ̀ tẹ́lẹ̀ síwájú kọ́lọ́run tó ọlọ́run bá yìí náà sì lọ́ba tí ó jẹ́ ká bàmọ̀ kọ́ ọlọ́run bá yìí lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn nítorí àwọn iṣẹ́ tọ́lọ́run bá ń ṣe yìí ó jẹ́ kó lẹ́tọ̀ọ́ látọ̀dọ̀ àwọn ẹ̀dá ká máa sìn lóhun nìkan ṣoṣo ó sì jẹ́ kó á mọ̀ pé ọlọ́run bá yìí ọba tí ò ṣe da orogún kankan mọ́ ni nítorí pé kò sẹ́ni kankan nínú àwọn ẹ̀dá tó ní kápá àti ṣe bọ́lọ́run bá ti ń ṣe tó nítorí ẹ̀kọ́ wá lẹ́tọ̀ọ́ nínú àwọn ẹ̀dá láti gba irú ìtọ́lọ́run bá ń gbà lẹ́tọ̀ọ́ ní ìjọsìn lọ́wọ́ ẹ̀dá kò sẹ́ni náà tó lẹ́tọ̀ọ́ rẹ̀. bákan náà sọ́rọ̀ yìí ó kàn kíyèsí wa lọ síbi wípé gbogbo apáta tá a jẹ́ ẹ̀dá láfẹ̀rí padà sọ́dọ̀ ọlọ́run bá lọ subhanahu wa ta'ala fún ìṣirò àti fún ìgbà ẹ̀san. ìbẹ̀ láti rí ọ̀rọ̀ ọlọ́run sọ pé inna ilayna iyabahum àbí. ثم إن علينا حساب حسابهم lọ́lọ́ba lè jáde parí sọ́ọ̀ yìí àbí eléyìí jẹ́ pé wá wípé ìsẹ́rí padà wa lọ́lọ́ba Allah subhanahu wa ta'ala kò náà ni yóò máa padà sí a máa sẹ́rí padà gbogbo apáyébátá á padà sọ́dọ̀ lọ́wọ́ á padà sọ́dọ̀ lọ́wọ́ òun ló jẹ́ pé apẹ́ tá a bá ti kú ibo là ń sáré padà lọ. eléyìí báyìí nínú àwọn ìgbàgbọ́ eléyìí tí àwọn kìfèrí tí wọ́n takò ní wọ́n dẹ̀ kàn ìgbàgbọ́ sí láti ìgbà ìwáṣẹ̀ láti ìjọ wọn àná tí tó fi di àsìkò táwa yìí àwọn kìfèrí ò nígbàgbọ́ sí pé tá a bá kú a sì padà sọ́dọ̀ lọ àgbọ̀ wọn ni pé tá a bá ti kú a jẹ̀ra ni abẹ́kọ̀ ni a bá jẹ̀ra kò sí nǹkan kan mọ́ a ti kú a kú náà nìyẹn a jẹ̀ra àwọn mẹ́rin gbàgbọ́ wípé inú òkú báwọn kẹfẹ́rí mi ni pé a bá kú a padà lọ dà síbòmí a tún lọ máa tẹ̀lé níbòmí nínú náà pè ní àkúdà ìgbàgbọ́ àkúdà yà ìgbàgbọ́ kan nìyẹn ìgbàgbọ́ kẹfẹ́rí ni nígbà wọ́n gbà pé a fẹ́ yí padà sọ́dọ̀ lọ́wọ́ bàbá subhanahu wa ta'ala. nígbà wọn nǹkan yìí àwọn nǹkan fẹ́ pé kò sí ìmọ̀ kankan tó ṣe má lẹ́nu ìròlí lásán òkè nísìn àwọn tó sọ pé tí a ti kú á kàn jẹ ara ni kò sí kankan tá ń lọ kò sí kankan tó fẹ́ fi dì í mọ́lẹ̀ ju ìròrí pé ẹ ti lẹ́yìn náà ìjọba wò sáré ìjọba wò kú rẹ́ pé ń jẹrà ní wá jẹrà ó jẹrà náà nù. so ọba ti jẹrà ó jẹrà náà nù tẹ̀ ń sọ yẹn kò sí ìmọ̀ kàkà tó fi yé wa bẹ́ẹ̀ pé tó bá ti jẹrà ó parí náà nù kò sí nǹkan kan tó fi yé wa pé ó ti parí síbẹ̀ ẹ̀yin lẹ́kàn ó pé ẹ kí wá ló kù kí wá ló kù kí wá ló kù yẹn ìbéèrè yẹn kẹ́ẹ̀rí dáhùn fún ó ní òjì ẹ̀mà fún nǹkan kù pé ìbéèrè yà ẹ̀yìn tá ló tó wá kú nígbà tí jẹ́ra ìmọ̀ tí ó dá wọn lóhùn ìbéèrè yẹn ìmọ̀ yẹn lè sí fún wa ó tún wá wá wọn fún wa ẹ̀mà ìdáhùn rẹ̀ ń bẹ ó kù ní pé ìṣirò ìṣẹ́rí padà sọ́dọ̀ lọ́wọ́ bá ìṣẹ̀lẹ̀ àrìkìyàmà àgbẹ̀nu àtẹ̀mínú sáré àwọn tí ó wọ náà wọ náà ọlọ́mọdé àwọ̀ àwọn tí ó wà lìjẹ́nà wà lìjẹ́nà ọlọ́mọdé àwọ̀ ntókù púpọ̀ ntókù lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ àlẹ́ ìrádúró nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà kàtọ̀ sí jèjì tó ìṣirò sì ń bẹ nígbà tá a bá kú tán àwọn nǹkan tó kù nìyẹn nínú àwọn nǹkan yìí ni sóòrọ̀ yìí ló fi yé wa nínú àwọn nǹkan tí sóòrọ̀ yìí tó fi yé wa nìyẹn ló sí pé sóòrọ̀ yìí látòkè nílẹ̀ ìgbàgbọ́ òun ló ń gbèsè wa lọ́kàn ó mójútó ìkan nínú àwọn orígun ìgbàgbọ́ ni òun ló mójútó jùlọ lórí kí ni ìkan náà àwọn àkàrà ìmáà tó mójútó yẹn òun náà ni al-imanu bil-yawmil akhir a ní ìgbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn àbí ìkan nínú àwọn orígun mẹ́fà tí ìgbàgbọ́ wa tó dúró lórí nìyẹn torí pé ìgbàgbọ́ orígun mẹ́fà lórí ẹ̀rí kí àwòkárù ìmáàlì tó ju àwòkárù islam lọ islam orígun mélòó lòun ní ìgbàgbọ́ lòun lórígun mẹ́fà orígun mẹ́fà àwòkárù ẹ̀ mẹ́fà ni àbí ẹ̀ dam kele yìí ń jẹ́ àwọn ọ̀rọ̀ ìtìsíwájú eléyìí tí yóò máa là wá lọ́yẹ̀ nípa sọ̀rọ̀ yìí. الله رب الله سبحانه وتعالى عبر السورة أمرت حلو إدري سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية يسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة بسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت وذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم abdullahi allah subhanahu wa ta'ala ọlá tí ń bẹ fún tilawatul qur'an ọlọ́run bá kí ó má jẹ́ kí àdánù ẹ̀ ọlọ́run bá kí ó sanwó alẹ́ sọ̀rọ̀ àti kíkà àti gbígbọ́ alájọ kan sọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala. àmọ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yìí pẹ̀lú ìbéèrè hal hafu ifhamu gbólóhùn tá a máa fi ń béèrè béèrè ni hal ǹjẹ́ ṣùgbọ́n ìbéèrè ó máa ń túmọ̀ oríṣiríṣi ìtumọ̀ ó sì máa ń ní àwọn oríṣiríṣi ọ̀nà tí ìbéèrè máa ń gbà wá kò ń ṣe gbogbo béèrè òun ló túmọ̀ sí pé èèyàn mọ nǹkan tí ẹ̀ ń béèrè nípa rẹ̀ ìyẹn fẹ́ ìyẹn fẹ́ mọ̀. ìbéèrè a máa wá látọ̀dọ̀ olùkọ́ lọ́tọ̀dọ̀ akẹ́kọ̀ọ́ nítorí àti mà bóyá máa kẹ́kọ̀ọ́ yẹn bóyá ó yé nípa àwọn nǹkan ilé ẹ̀kọ́ kì pé olùkọ́ yẹn mọ̀ olùkọ́ yẹn mọ̀ nítorí pọ́ mọ̀ náà ni ó fi sọ yìí pé ọgbà àbọ̀gbà lára àwọn ìran ìbí ìgbèta nínú ìbéèrè a sì máa wá ń gbà míì nítorí àti tako nǹkan ìbéèrè yẹn ìbéèrè pé yẹn ti ń tako nǹkan tí yẹn ń béèrè nípa rẹ̀ ni àbí yẹn fi ń tako ẹni tí yẹn ń béèrè nǹkan yẹn lọ́wọ́ rẹ̀ ìbéèrè àmọ́ wá ń gbà bíi wọ́n jẹ́ ìbéèrè èébú àti báwí tí ẹ̀ fi ń bá ẹni tẹ́ ń béèrè ìbéèrè yẹn lọ́wọ́ rẹ̀ ẹ̀ fi ń báwí òun náà gbólóhùn ìbéèrè ló gbé wá ṣùgbọ́n gbólóhùn yẹn ọ̀nà tí a gbà lò ọ̀nà tí ó mọ̀ túmọ̀ fà ń bá ẹni tí a béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ọ̀nà tí ó mọ̀ túmọ̀ fà ń bá wí à ń ṣe bá wí fún. gbólóhùn a máa wá nígbà míì tí yẹ sí pé níta ti torí ẹ̀ gbé gbólóhùn ìbéèrè yẹn wá òun ni pé àti fi nǹkan kan rinlẹ̀ níta ń béèrè nípa rẹ̀ àfi rinlẹ̀ ni. so à ń fi nǹkan à ń kàn nǹkan yẹn à ń kàn nípa à sì fi nǹkan yẹn rinlẹ̀ àwọn onímọ̀ sí kó yọ pé irú ìran ìbéèrè báyìí òun ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fi bẹ̀rẹ̀ sọ́rọ̀ yìí hali ìbéèrè yìí ìbéèrè tàkìkò ni àti tàkìlérò ìbéèrè ìfìǹkanrinlẹ̀ ìfìǹkanrinlẹ̀ ni ọlọ́run bá ti dá ń béèrè mi. nínú àwọn ọ̀nà tí tún gbà sàtún nígbà túmọ̀ ìbéèrè yìí òun náà ni ká tu nítumọ̀ pé ọlọ́run Allah subhanahu wa ta'ala mú àjábà wa min hadith al-qiyamah ọlọ́run ọba àlekíọ́lá ohun ń jọ wá lójú pẹ̀lú ọ̀rọ̀ al-qiyamah ah, ọ̀rọ̀ yìí ká lè bá rí kí nǹkan tó jọ ní lójú ni orí báyìí sì so ń túmọ̀ kí ni àtàjìb kálí báwọn pé ah, ìṣẹ̀lẹ̀ alkiyama ọ̀rọ̀ ọjọ́ gbẹ̀rẹ̀ alkiyama ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ ìjọjú ni ọ̀rọ̀ tó jọni lójú ni ọ̀rọ̀ tó ṣe ní lè mà ní ẹ̀mà àmìkà tó bá tó ní máa ń ṣe yàn mà ọ̀rọ̀ tó ṣe ní lè mà ní. bákan náà àwọn ọ̀nà tá a tún lè sí òun náà ni àtẹ̀ṣúwì kọ̀ a lè túmọ̀ rẹ̀ sí àtẹ̀síwìr ìtumọ̀ rẹ̀ ni pé ìdánilọ́pọ̀ tòló ìṣàwákọ̀ ẹni ìfọkàn ẹni sí nǹkan ìfi ìrètí nǹkan sínú ọkàn yẹn. Ah, ìmú ọkàn èèyàn máa nífẹ̀ẹ́ láti dùn kankan ṣàmọ̀ wípé ìgbà míì sẹ́yìn bá fẹ́ jẹ́ kí nǹkan wù yàn gbọ́ ẹ fẹ́ jẹ́ kó wù gbọ́ ẹ sì jẹ́ kó ní interest sí nǹkan tẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ jẹ́ kó ní ìfẹ́ sí gbígbọ́ rẹ̀ àbí yorùbá interest náà kọ́ ni ẹ fẹ́ jẹ́ kó nífẹ̀ẹ́ sí àti gbọ́ nǹkan ẹ wà gbé wa lójú ọ̀nà béèrè ẹ ẹgbẹ́ ìmọ̀má tó ní ìjọ tọ̀ ọ̀rọ̀ tó má ti tóbi tí mo gbọ́dọ̀ mọ̀ ní ìjọba tẹ́tí ni wọ́n fẹ́ pàtà fún mi wọ́n fẹ́ fún mi wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ sàlàyé ọ̀rọ̀ fún mi wọ́n fẹ́ fi ìmọ̀mà mi ní tí òye ni ọlọ́run bá lọ́sọ̀ bá ọ̀nà tààlà fẹ́ fi ìmọ̀ ojú ìdìbò kìyàmà àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ọlọ́run bá lè káfẹ́ fi mọ̀ wá ọlọ́run bá wá ní hal àtàkà ọlọ́run bá lè káwá dájú pàdánù ìjẹ́ ó ti wá bá ọ ìjó ti wá bá ọ pé báyìí sì ìdájú ọ̀rọ̀ kan tọ́lọ̀ máa di kábà dájú ọ̀rọ̀ kan Nabi sallallahu alaihi wasallam ọ́ dájú ẹ̀kọ́ gbogbo àlùmọ̀ rẹ̀ náà àbí so a jẹ́ pé káwa náà máa rí nílì wípé wọ́n ń bá wa wípé ìjó ti wá bá ọ ìwọ ní káàfù yẹn ọlọ́run pẹ̀lú kí láfi ń bá wípé só ti wá bá ọ hal kàkà ìjó ti wá bá ọ bí hadithul ghashiya nǹkan wá ń bèèrè pé tó ti wá bá wa òun náà ní kí ni hadithu al-ghashiya ọ̀rọ̀ al-ghashiya gbólóhùn al-ghashiya yẹn ẹ̀jẹ̀ ká fàlà sí ó ṣe pàtàkì gan ìjọba yìí sì torí pé in tí wọ́n ní tó ti wá bá nìyẹn ó túnmọ̀ sí kíkà tọ́lọ̀ pàdé kẹfẹ́ sàlàyé gẹ́gẹ́ òun náà ní kí ni al-ghashiya so now ajẹ́ sí sóòrọ̀ ìpín sọ fún wa nípa àbí àyè nípa àwáyé àbáwọn àyè kanú tí wọ́n fẹ́ sọ fún wa nípa hadithu al nínú àwọn hadithu tí nínú àwọn ọ̀rọ̀ tí a níbù pàtàkì nínú gbàgbọ́ o ní hadithu rọ́ṣíà kí ni mo pé o tọ́pìkì náà lọ́wọ́ bá lè kẹ́lá fi tọ́pìkì kalẹ̀ nítorí ẹ̀lú jẹ́ pé tọ́pìkì ìgbẹ̀kẹ́ náà lọ́wọ́ bá lè kẹ́lá fi lóbi sorúkọ sóòrọ̀ yìí al-rọ́ṣíà àbí al-àkáká hadithu rọ́ṣíà rí ìta ti yọ tọ́pìkì náà lọ́wọ́ bá lè kẹ́lá fẹ́ sọ ewu eh, hadithul ghashiya lọ́nà bá nígbà fẹ́fẹ́ lẹ́bi sọ gbogbo ọ̀rọ̀ ní ma ní kíkì tàbí ẹ̀hẹ́ ilé iná ń pè ní at-tafsirul mawdu'i kí ni mo pè ní afẹ́fẹ́ tafsiru ó wà kíkà tọ́pìkì tá a dẹ̀ fẹ́ discuss níbi bí òun náà ní kí ni o hadithul ghashiya lọ́nà bá nígbà fẹ́fẹ́ lẹ́bi ìlú ti wá bá ọ hadithul ghashiya ọ̀rọ̀ nípa al-ghashiya ọ̀rọ̀ al-ghashiya tó ti wá bá ọ al-ghashiya yìí nínú àwọn orúkọ ọjọ́ gbẹ̀dẹ̀ al-qiyama ni nínú àwọn orúkọ kíni ọjọ́ gbẹ̀dẹ̀ al nínú àwọn orúkọ rẹ̀ òun náà kí ló wá fàá fi ń pè ní al kí ni túmọ̀ al jẹ́ ó fi jẹ́ sí ewu ọkọ̀ yìí ni wọ́n fi sọ ọjọ́ ìgbèdà kìyàmà nǹkan tá ń pè ní àlọ́ṣíà òun náà ni nǹkan tí máa ń bó yàn mọ́lẹ̀ hmm? nǹkan tí máa ń bó nǹkan mọ́lẹ̀ nǹkan tí máa ń bó nǹkan mọ́lẹ̀ ó ṣe báyìí sí so nítorí ẹ̀ ìbò ìdúrí nǹkan tí a máa fi ń bo nǹkan wọ́n ń pè ní kí ni rìṣà kí la pé o rìṣà ó ní nǹkan tí a máa fi ń bo nǹkan láti bí rọ́ṣà àbí ẹ̀ láti wá rí alghashiya alghashiya tù nǹkan tí ń bo nǹkan mọ́lẹ̀ kí ló ní sọ́fíǹkà alkiyama ní alghashiya nítorí wípé àwọn àwálù ẹ̀ ìdàmú ọjọ́ ni ìpáyín kékeré ọjọ́ ni yóò bo àwọn èèyàn mọ́lẹ̀ lọ́jọ́ ẹ̀ àwálù ẹ̀ ló bo àwọn èèyàn mọ́lẹ̀ ọtí bá yìí sì so nípa fẹ́ ń pè ní alghashia nìyẹn àwọn ilé kókó àwọn ṣàdá ìjọjọ́ gbẹ̀dà kìyàmà àwọn ilé kókó ọjọ́ gbẹ̀dà kìyàmà ní tí ó borí àwọn èèyàn ni ó tó bọ́ àbí òníbò gbogbo èèyàn wà lọ́dàmú gbogbo èèyàn wà ní wàhálà alọ́bá wa nábí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àjọ ẹ̀kọ́ ni nítorí àwọn àlékòkò ọjọ́ yẹn tó bo gbogbo èèyàn mọ́lẹ̀ àti pé ọjọ́ yìí sọjọ́ wàsá ọjọ́ yìí kì í sọjọ́ wàsá ọjọ́ tí ó ń kálukú ọmọ ẹran kàkí hey ìbòlọ̀rọ̀ ọjà sí báyìí ọjọ́ tí òdodo ọ̀hàn táwọn èèyàn ọjọ́ tí àwọn èèyàn mú tọ́ àmọ́ kí n ti rí tí wọ́n ní kò sọ́jọ́ yẹn kò sọ́jọ́ yẹn nígbà bá dìde ojú wa láwọ̀ àì àgbákò réwu àgbákò wo àgbákò wo tá a ní òsì réwu ẹ̀rùn pé àwọn ìsọ̀ wò pé ìṣẹ́rí ńná ti tàwọn ti bàjẹ́ náà wọ́n sáwọn òkàlẹ̀ mọ́fọ́jú èyí tó pàwọn ní kò sí gbogbo àwọn nǹkan a jẹ́ pé nǹkan ní bẹ ń bẹ ohun rẹ̀ o àwọn ti dáràn gbogbo táwọn tó ní káwọn mọ́ ṣe ń gbà yẹn táwọn rò pé kò sí ìjà tí ń jẹ́ bẹ̀ nítorí pé kò sí táwọn ti gbèsè rẹ̀ kò sí iná lọ́kàlà lódúró yìí yẹn pé wàhálà ti dé àrí ọjọ́ yẹn ìjọ tó lágbára ni ìjọ tó lágbára ni kódà ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tó tó ìkọjọ́ yẹn tó dé gan àwọn ìṣẹ̀lẹ̀ tó lágbára ni àbí so ọlọ́run bá lè pẹ́ láti ṣàlàyé ẹ̀ fún wa láwọn ayé àtọ́kọ̀ náà Al-Qur'an àbí láwọn ọ̀sẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ síwájú kọjọ́ yẹn tó dé ọjọ́ tó lágbára ni kìí ṣe ọjọ́ tó rọrùn ọjọ́ tó jẹ́ sí pé ọlọ́run bá lè pẹ́ ń ṣàlàyé rẹ̀ ọlọ́run bá lè pẹ́ yọ wípé yafirru al-mar'u min ìdọ́jọ́ yìí agbára dé èèyàn máa sá fọ́mà yá rẹ̀ ọmọ ìyá tó yẹ pé a máa ń jẹ́ ẹ̀ràn pé káyíra wa ká máa jìnà síra wa lé ayé ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni káàbá ti ti dábà kábá tó ti ríra wa ti pẹ́ ta sara aráfẹ́ra kò látún pera wa pé mo ní kí n kìí náà ni ọkà mi tàn fà yín náà ni ọkà mi ń fà yín náà ni tó irú ọmọ ìyá yẹn yọ wá di tí àyàn máa sá fún tó bá léèyàn ń sá fún eré ni eré ni yẹ̀fí rù ni òyàn máa fi rí sí ni o min akhihi wà ummihi wà abihi ìyá tó tó wá ju ọmọ ìyá lọ pé ìyá ló jẹ́ ká mọ ọmọ ìyá ọmọ tá a sì tá a sọ nǹkan níbo la fi tìsí ẹ̀hẹ́ a ní ọmọ ìyá ó sọ pé ìyá òun gẹ́gẹ́ lọ pàtàkì tọmọ ń tọmọ ìyá òun ló so wá pọ̀ àti bàbá wà àbíyì bàbá náà á ṣe gíní ọmọ èèyàn sọ fún wà sọ́hìbátìhì ìyàwó yàn sọ́hìbànù ìyàwó yàn èèyàn sọ fún wà bá ní ìyì ọmọ tí yàn bínú èèyàn sọ ọjọ́ gbéyà sí yámanù bomi yawma la yanfa'u malun wala banun illa man ọlọ́run bá ní ọjọ́ tó yẹ sí pé láyà ń fa ìmọ̀ lóhun owó kankan nínú àwọn dúkìá ò ní sáǹfààní fún yàn lọ́jọ́ ìgbèrà kìí àmà kò sáǹfààní tí ó ti fún yàn torí ẹ̀bí yàn ká ní dúkìá tí ó gbà lé ayé gbà kò ní gbà pẹ̀lú dúkìá àmà lọ́jọ́ ìgbèrà kìí àmà kò torí kò wúlò ilé ayé ló ti wúlò kí ni yóò fi gbà tó wúlò ẹ̀rí mi gbọ́ yìí tó wúlò lè yóò fi gbà torí pé kò wúlò mọ́ láti yọ yẹn gbogbo ẹ ti yẹ̀yẹ́ kò ní válù láyà ń fa ìmọ̀ lóhun wà láàbànú ilé ayé lọ́mọ ti wúlò bọ́ bá ti kú tán bí ẹ bá ti kú tán kò wúlò mọ́ ilá mẹ́ta lọ́ha nǹkan tó wúlò nù nǹkan tó wúlò ní ẹni àyàfẹ́ni tó bá wá bá ọlọ́run ọba pẹ̀lú ọkà tó má ní ọkà tó má tó fọ́ tó wá bá ọlọ́run bá wá ní ó wúlò jọ ẹni tí bá sàbòsí fún wa nínú àwọn nǹkan tó wúlò ní ayé tí ọ̀pá wúlò láti kìyàmà ma tí ó bá padà sọ́jọ́ gbé láti kìyàmà in tó wúlò láti kìyàmà láti gbà tó bá lù ju kí tó ń fi ilé ayé lọ ìjàmì èèyàn yẹ̀yàn jẹ ìjàmà yẹ̀yàn jẹ yóò jó yẹn lára ẹni tí sì yàn mí jẹ nígbà tí wà fi tó àdámọ́ mẹ́sí ẹni kíkà tó wà fi tó bíi ìfúkà bí kí ní ọkàn yóò ti padà fún ọgbẹ̀ yóò ti máa báyé ayé lọ pé ọlọ́run tó padà tó ń gbé fún ìyàmbò mi tí ọba sì rí má ìyàn máa báyé ayé lọ ẹni tó suwó ti gbàgbé ìjọba dáwọn ẹni ọkàn yẹn ló ti kó mẹ́ ti yẹn jẹ ṣùgbọ́n àkọọ́lẹ̀ ńkọ́ tí ó dùn ọ́ gidigan gidigan ikú ní bùkátà sí tó pé owó tó wọ́n kàn fẹ́ ní máa bẹ̀rẹ̀ sí ní pẹ́ dáfẹ́ wa ń wá kùn ní wọ́n àfi ni ó tún bú dànù bẹ̀ fún ọ so ọjọ́ yìí ọjọ́ alghashia ni ọlọ́run bá ní tẹ́wà sọ fún àlẹ́bí pé ìjẹ́ ọ̀rọ̀ nípa rẹ̀ àlàyé nípa rẹ̀ ìjó ti wá bá ọ bí tó ti wá bá ọ náà mi. ọlọ́run bá lọ́sùn hàn dára bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí pẹ̀lú ìbẹ̀rẹ̀ yìí pẹ̀lú ìsídìí ọlọ́run bá lè tẹ́lá fi bẹ̀rẹ̀ nítorí kọ́lọ́run bá lọ́sùn hàn dára ó fẹ́ kíkí ẹ̀mí wa ó fà mọ́ ìgbọ́ ọ̀rọ̀ yẹn ọlọ́run bá lè tẹ́lá fi gbé ọ̀rọ̀ yẹn wá bẹ́ẹ̀ kẹ́mi wá lè bá máa fàmá ìgbọ́ ọ̀rọ̀ yẹn ilé ìṣín túmọ̀ sí pé ìtẹ́tọ́mọ̀ ọba Allah subhanahu wa ta'ala fẹ́ fún wa ní òun ìgbà rẹ̀ nǹkan tó tóbi ni nǹkan tó pàtàkì ni nínú àwọn ìró nínú àwọn òròyìn nínú àwọn òròyìn ilé tó jẹ́ sí pé ó tọ́ ká máa ìròyìn tá gbọ́ nǹkan tó kó sínú àwọn ìtumọ̀ tó yẹ sí pé ó kó àwọn ìtumọ̀ kan sí lọ́yẹ́ pé kò lẹ́tọ̀ọ́ kéèyàn gbàgbé rẹ̀ kò lẹ́tọ̀ọ́ kéèyàn sí kíni. ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ yìí pé lẹ́yìn yẹn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala wá ṣe ìfọ́síwẹ́wẹ́ nípa ìṣesí àwọn èèyàn àṣùwálù àwọn èèyàn lọ́jọ́ yẹn ọlọ́run bá lẹ́kẹ̀ẹ́ ní wujuhun yawma idhin khashi'a wujuhun yawma idhin khashi'a ọlọ́run bá ní wujuhun àwọn ojú kan jámẹ́ wájú àbí wujuhun àwọn ojú kan yawma idhin ní ọjọ́ al-ghashi'a wípé tẹ̀nùwínú tó wà ń bẹ̀yẹn tẹ̀nùwínú ẹwà bùrì wọ́n mú wá láti fi rọ́pò rọ́ṣíà ní abẹ́ẹ̀kọ́ ni ay wujuhun yawmal ghashiyati wujuhun yawmal ghashiyati ìtumọ̀ rẹ̀ ní wujuhun yawma idin àwọn ojú kan lọ́jọ́ yẹn ọjọ́ wo ọjọ́ al-ghashiyah ìyẹpẹrẹ ọba wọn ìyẹpẹrẹ ó ṣe kí ni Allah akbar àwọn ojú kan mẹ́tọ́ yẹ pé ìyẹpẹrẹ ọba wọn lọ́jọ́ gbọdọ̀ kìyàmà kí ló fà á sí ìyẹpẹrẹ fi bá wọn àlàyé rẹ̀ ń bọ̀ wá. ṣùgbọ́n náà bá Allah subhanahu kí ni ó ṣẹlẹ̀ kí ni ó jẹ́ ìṣesí àwọn ìkọ̀ọ̀kan nínú àwọn èèyàn lọ́jọ́ yìí ọlọ́run bá dìgbà fẹ́ jí kámà ọlọ́run bá lọ́sùn hánà tààlà ìgbà tí ó gbọ́ wábí ó ní wùjú òhun àwọn ojú kan àwọn ojú yìí nìkan ni ó yẹpẹrẹ ni sá àwọn ara tó kù tí apá ò yẹpẹrẹ ẹsẹ̀ ò yẹpẹrẹ tí àwọn yàrá tó kù ní yẹpẹrẹ sáwọn ojú nìkan ni ó yẹpẹrẹ àwọn onímọ̀ jẹ́ ìwà wípé àwọn ojú yìí nìkan ni ó yẹpẹrẹ ojú tó bá yẹpẹrẹ gbogbo ara ti yẹpẹrẹ ni àmọ́ ibo ni yẹpẹrẹ tí máa ń hàn ojú ni pé ìdùnnú ibo ni ó ti hàn tí ìdùnnú máa ń bẹ lára kódà tí máa ń bẹ nú ọkàn ibo ni ó ti hàn tí bàrúnjẹ́ bá ń bẹ nú ọkàn ibo ni ó ti hàn gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ojú ni ti máa ń mọ̀ ó dàbí èèyàn bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ èèyàn ah, ojú rẹ̀ <laughs> ti ń já ojú rẹ̀ nìkan ní náà wọ́n sọ pé ẹwọ rẹ̀ ti ń dán ẹwọ ẹsẹ̀ rẹ̀ ti ń dán ẹ́ wọ́n pé ẹwọ báyà rẹ̀ ti ń dán wọ́n ni ojú rẹ̀ ń dán ẹwọ ojú rẹ̀ ti ń dán bójú rẹ̀ ti ń kaná lórí ìtọ́ta jẹ ń gbádùn ń jẹ ẹ̀tọ̀ọ̀tọ̀ yìí so wọ́n ti pé ká máa fi ń mà òun náà nìyẹn ká náà ẹni tí bànújẹ́ bá ń bẹ lára rẹ̀ tí bá ń bẹ lára rẹ̀ yóò hàn lójú rẹ̀ ìyá ń jẹ gan ìrójú rẹ ṣe rí ìyá ń jẹ ó dàbí èèyàn bá tún ààrẹ ló hàn lójú yẹn àbẹ́ẹ̀kọ́ ni ojú rẹ̀ yìí ọ̀sàárẹ̀ o èèyàn bá sùn náà ibo ni ó ti hàn ojú náà ni wọ́n bá ẹ̀sẹ̀ jíjá ojú rẹ̀ yọ ọ̀sẹ̀ jí ni wọ́n ní sọ pé báyà rẹ̀ yọ ọ̀sẹ̀ jí ni ọwọ́ rẹ̀ ṣe ojú nìkan ló sùn gbogbo ara náà rí àbí ṣùgbọ́n bí kí máa ń hàn nìyẹn so gbogbo wọn gbogbo àwọn kèfèrí gbogbo ara wọn yányán ìyẹpẹrẹ ọba wọn ṣùgbọ́n nítorí pé ibi tí ó ti hàn nìyẹn àwọn àfáà kan sọ pé jínú ni àwọn àfáà tó wá tẹ̀síwájú wọ́n tó ní ìdí ni pé ṣe rí ìtọ́lọ̀wọ́ bà lékẹ́ látó fi sọ̀rọ̀ ojú ń bí nígbà tó jẹ́ kí gbogbo ara ló gbà lérò òun náà ni pé nínú àwọn ó gbayì òun ló níyì jù ojú ni kódà ẹ ṣe wáyé ojú yín la fi mọ̀ pẹ́yìn ni identification ẹ̀rí pé ọba ní kí èèyàn ya passport wà gbóná òní kí èèyàn ya ojú ni wọ́n ní nípa yọwọ́ ojú ni wọ́n ní kọ ìyà because òun láti identify rẹ̀ òun ló fi ń jẹ́ orúkọ tó ń jẹ́ tí ò bá ti sójú yẹn bẹ̀ mọ́ àwọn ìlara tó pẹ̀lú ọjà àbí lágbájá ní ni àbí tàbẹ̀dù ní ni ara yìí ti wá ákà máa pé ó ọ̀dọ̀ ara lágbájá ní àti sọ pé òun lálọ́jọ́ yìí sì so nítorí pé ojú ó ní ẹ̀yà ara so eléyìí tí ó ṣe kíní àti ó fi ńlá pàlé jùlọ tí wọ́n nítorí ẹ̀lọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ló fi lo ọ̀rọ̀ ojú bíi náà ilé tó túmọ̀ sí ni pé àwọn kèfèrí wọ́n yẹ̀pẹ̀rẹ̀ lọ́jọ́ gbèrà sí àmà ọlọ́run bá mọ́jà yẹ̀pẹ̀rẹ̀ ẹni tọ́nà ọba àlékẹ́lá bá ti yẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ jùlọ ní bẹ́ẹ̀ ọmọ náà ni o innaka man tudkhilin nara faqad akhzayta bí ọlọ́run bá dájúdájú ẹni tó bá ti fi wọná ọlọ́run má jẹ́ ayẹpẹrẹ o ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní wujuhu yawma idhin khashi'atun. àwọn ojú tá a wá sọ yí pé wọ́n yẹpẹrẹ yìí àwọn tá a sọ pé wọ́n yẹpẹrẹ yìí ọlọ́run bá nígbà tó wá ròyìn wọn ó tó wá tẹ̀sí wọn ó tó wá tẹ̀síwájú kí ló fà á tó fi yẹpẹrẹ gan àti pé kí làwọn ìyẹpẹrẹ tí ó tún bá wọn gan nínú àwọn ìròyìn àwọn ẹni yẹn tí wọ́n ní àwọn ojú tà ń sọ yìí àwọn èèyàn yìí mo ní pé àmìlàtùn ojú táwọn yìí àmìlàtùn àwọn ẹni táwọn yìí àmìlà wọ́n máa ṣiṣẹ́ nínú náà wọ́n máa dààmú nínú náà iṣẹ́ wàhálà wọ́n máa ṣe nínú náà àwọn kan bẹ́ẹ̀ àwọn kan ní àmìlà yìí wọ́n ní ìtumọ̀ ní pé wọ́n ṣiṣẹ́ nílé ayé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni wọ́n ṣe nítorí pé ọjọ́ gbọdọ̀ kìyàmà kìí di dáwù àmàlì dáwù jazai ọjọ́ ẹ̀sán ni ó ti wà ní sí so nítorí ilé ayé náà ti ṣiṣẹ́ Ah, àwọn kan nílò pẹ̀lú ayé ilé iṣẹ́ tó sọ ṣùgbọ́n iṣẹ́ tà sọ yẹn kìí ṣe iṣẹ́ tí ó wúlò tí ó fi jìyà máa fi tí ó tẹ̀mọ́ tí kìí bá ṣe iṣẹ́ ìdààmú náà fún iṣẹ́ náà ó jí bá ń sìn so àmìlàtùn náà síbàtùn àwọn táwọn ìwọ̀n òṣìṣẹ́ wo wọ́n ṣiṣẹ́ jọ wo kúrà náà síbà wọ́n dààmú wọ́n fòòró ìfòòró ṣe kí ni ìfòró bá wọn ìfòró sì bá wọn ṣé báyìí sì. àwọn tó sọ yí pé iṣẹ́ yìí nínú ná ló ti máa ṣe ní iṣẹ́ tí ó mú wọn dààmú yìí iṣẹ́ tí wọ́n lábọ̀ wọn lọ́rùn nínú ná iṣẹ́ tó nira ni iṣẹ́ tí ó máa ń kó dààmú bá ni wọ́n ṣe báyìí sì ìmọ̀ rẹ̀ èèyàn tí yóò dààmú rárá òun ni wọ́n ní irú ẹ̀ ní ẹ̀jẹ̀rí sàlásì ẹ̀jẹ̀rí sàlásì ìkan sọ wípé àwọn tẹ́kẹ̀tẹ̀kẹ̀ tẹ́kẹ̀tẹ̀kẹ̀ náà a máa wọ̀ tẹ́kẹ̀tẹ̀kẹ̀ tó jẹ́ pé gbàtà ló yanjú ní bóla ìsọ pé ó rí a ní 70,000 àwọn màláyíkà 70,000 wọ́n di ìkọ̀ọ̀kan mọ́tọ́ ń wọ̀ wọ́n ní kí ẹ̀mọ̀ wọ́n tẹ́kẹ̀tẹ̀ ni ẹ̀dáfún tó ìtọ́ lọ́wọ́ bá ṣé dààmú kọ́ yìí ṣé yìí ó rí wọ́ àwọn màláìka seventy thousand a ní gbogbo tẹ́tẹ́tẹ́tẹ́ tó wà ní iná seventy thousand ní ẹyọ kọ̀ọ̀kan seventy thousand màláìka lọ́tún wá dà tó tún wá dì mú ló tún wá mú ọwọ́ inú tó wá máa dírágì wọn ló tún wá máa dírágì wọn bí tí iná lágbára dé tí wọ́n ní irú ẹ̀ ní. sọ̀bákaná àgláàlì wọ́n ní wàkàhámlì àgláàlì wọ́n ní àti gẹ́gẹ́ bíi kíkó gbígbé àwọn àgláàlì ẹmọ tẹ́tẹ́kìlá àgláàlì jẹ́ òun làwọn ẹ̀kẹ́sẹ̀kẹ́ ọrùn ẹ̀kẹ́ sábà ti dèèyàn lọ́rùn wọn ń pè ní àgláàlì ìka ní ká máa gbé ó jẹ́ báyìí sí àti ṣe ń tayé ayé gẹ̀rẹ̀ tó wá fẹ́ já wà lálẹ́ sí ìrọ̀rùn gan tábà dá ṣẹ́kẹ́sẹ̀kẹ́ ẹ̀rọ ṣẹ́kẹ́sẹ̀kẹ́ náà pọ̀ ilé ayé sá kódà ó kùn lásán àtọ̀ fún ṣẹ́kẹ́sẹ̀kẹ́ allah akbar bá gbé okùn wọ́n fẹ́ ń di ṣífù mú ṣífù bá gbé kalẹ̀ ẹ̀yin mẹ́wàá ẹ̀ tó bẹ̀kẹ́ gbé ẹ̀yin náà ládùúgbò ní sábì dì sábì dì mọ́lẹ̀ ṣífù ẹ̀ mú bẹ́ẹ̀ tóbi tó ni ṣífù tó tó ju lé lọ káwábi rú kábẹ́ dì mórí orí omi ló sì wà ẹgbẹ́ atẹ́gùn ọmọ ẹgbẹ́ wọ́n wá ka ìkàn wọ́n wá fi dì mọ́lẹ̀ okùn nìyí ń kéde so ọlọ́run má jẹ́ kí wọ́n kó jẹ́kẹ̀jẹ̀kẹ̀ gẹ́ sí wa lọ́rùn lẹ́yẹ wọ́n fẹ́ kó jẹ́kẹ̀jẹ̀kẹ̀ ọ̀ràn sí ìyàn lọ́rùn wọ́n lè yàn dìde lẹ̀ ìrí <laughs> lè dágbé ibi tí ẹ bá náà ni yóò jòkó sí tó mọ̀ gbé kẹ̀ tó ká má sọ inú náà wa tó ọlọ́run bá lọ́sùn fáwọn sàálà ní àwọn táwọn tí ó bá wọn nìyẹn ṣẹ́rí àwọn ìròyìn tọ́nà ọba Allah subhanahu wa ta'ala mọ́ wa nípa àwọn yìí àlékún ìbáwí ló jẹ́ ọlọ́run fi sàlékún ìbáwí ni fún àwọn ọmọ náà nítorí wípé àtàwọn ilé ayé ìní kòṣù ẹ̀ fọ́lọ́wọ́n ọba wọ́n pọ́n gbòjò sílẹ̀ yẹn ni pé ìtẹríba fọ́lọ́wọ́n ọba ìtẹríba fọ́lọ́wọ́n wọ́n gbòjò sílẹ̀ nílé ayé torí wọ́n wà yẹpẹrẹ ìtẹríba síjọ́ gbẹ̀rẹ̀ alkiyama tí ìyẹpẹrẹ ni wọ́n yẹpẹrẹ wọn síjọ́ gbẹ̀rẹ̀ alkiyama torí pé wọ́n kọ̀ láti tẹríba fọlọ́ọ̀mà wọ́n ti kọ́ láti ọlọ́run bẹ́ẹ̀ kọ́dà tí ẹ̀ bá ń kírun a máa ń kí pẹ̀lú kòṣùwẹ̀ ni kárí ìtẹríba ìfarabalẹ̀ ìfura pé àwọn wájú ọlọ́run kárí lára rẹ̀ káyọ̀ mọ́ òkú tí òun náà káàmà tó tẹ̀yìn láti dúró ìrun báyìí yóò serious yóò serious láti dúró ìrun gbogbo nǹkan ọkàn rẹ̀ ó kù mí gbogbo nǹkan tó kú lóhùn pé ah, nǹkan àti torí ẹ̀ wálé ayé ṣe ní ìdẹ̀lá wà yìí iṣẹ́ ta wá sí láyé gbígbà rèé ẹ̀wé Yorùbá yìí sọ wípé níta bá bá lọ́jà akọjú mọ́ àìwọ̀ àríwọ̀ ọjà tó ẹgbẹ́ ariwo ṣe pọ̀ tó lọ́jà ẹ̀ṣẹ̀ fún lẹ́yìn bá lọ ẹ̀yọ́ sọmọ ní ó ti ẹgbùn ti ra kẹni kẹni lókù kò tí ẹ̀sí tọ́kà yìí gbogbo ariwo ọjà yẹn in tẹ́yìn bá lọ yẹn tẹ́ bá ìsira tán ẹ̀ ń padà sí lè nùwárí ẹ̀ẹ́ ó ti rí wa ta'ala ló kó ní kòṣù rẹ̀ kí ni tí ó tẹríba fọ́lọ́run ọba ní kíkọ̀ lórí ọ̀run

ìdíwọ̀n ni wọ́n gbọ́lá fún lórí ẹ̀sùn àkìyàmà àkìyàmà yẹ́ jàbá ń pọ̀ ọjà àfá ẹ̀dàkùn ẹ̀ ṣe jàrí ẹwọ́ wọ́n dáwọn tán sọ ìyàwó tí ra ìyẹn sí o àwọ̀ láàmùsù ìṣọ́nà ọba mo fẹ́ jayé orí ni o mo fẹ́ jayé o mo fẹ́ jayé ma jẹ́ wọ́n má padà jẹ́ jẹ́ jẹ́ ọ padà kú náà ni ẹgbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀hẹ́ ló fi jẹ́ sí kéṣẹ́ rí gbogbo ìgbà bá ń sí pátápátá ẹjá máa fi ẹjá máa sírò òkú máa o ẹjá máa pàṣípò kúlẹ̀ o ọlọ́run ló mọ́ bá wọ́n lọ o ẹ̀kàn gbọ́ kú ẹlòmí báyìí tí wọ́n kú wọ́n lọ́n láti gbogbo ń tẹ́ni yìí tó ti pẹ́ tó ti tẹ̀bọ́ kalẹ̀ yìí àbí gbogbo náà ló ti kú yìí kìlọ̀ kan lọ́run kú náà nìyẹn àmì ìtẹ́ bá gbúrò pẹ̀lú mi ẹ wà ronú lọ pé hé ọlọ́run bùn lẹ́nu yìí ṣe pàdé ọlọ́run bàbá because ẹ̀hún gbogbo bó ṣe lù sẹ́ni ayé rẹ̀ látòkè délẹ̀ òfin ah! ẹni yìí ó fi gbogbo ayé rẹ̀ kéré ni eléyìí kà fi gbogbo ayé rẹ̀ ah! kò tiẹ̀ sí kàkà tó nítumọ̀ nínú kalẹ̀ máa kẹ́ àmọ̀ tó ṣe láyé pépé gbogbo àwọn tí màá táwọn àrà rí náà tó bá jẹ́ ní pọ́pùlà aláwùjọ ni tó máa gbé yọ nípa rẹ̀ pé tó lu alẹ́ yẹ̀ fún kò sí kàkà mẹ́tọ́ jẹ́ iṣẹ́ àlùkìyàmà wọ́n sì ń jẹ́rì rẹ̀ rùkúta tó wà ní ayá kódà tí máa ń ṣe rèé torí pé nìsìn báyìí nìsìn tí ẹ̀kọ́ bá ti kú nìsìn bá jẹ́ ẹ̀kọ́ gbajúmọ̀ láwùjọ so tọ́wà lẹ́yìn ikú rẹ̀ ẹ padà máa rí àwọn ìjọ ma gbé jáde nípa rẹ̀ bóyá lórí Facebook ni lórí WhatsApp ni bóyá nígbà tó wà ní ayé nígbà òyìn fi ń gbádùn ẹ̀ àbí èèyàn lọ́wọ́ náà wo tẹ̀lé gbé jẹ́ tẹ́lé gbádùn ẹ̀ tó lùgbéjáyé rẹ̀ fún rẹ̀ bóòlù ti pàdé ọlọ́run wọ́n àròyìn rẹ̀ pẹ̀lú pé iṣẹ́ rí sáàkìyàmà iṣẹ́ ìpàlẹ̀ máàkìyàmà rí sáàkìyà ah, ilé tó tóbi ilé tó ṣe kọ́lọ̀dá lọ́wọ́ rẹ̀ bọ́lọ̀mà àríkẹ́ lábá gbélé yìí láti fún wọn kà ilé òṣìṣẹ́ ilé tó ṣe ah, iṣẹ́ àìkìyàmà àwọn wà dínú tẹ́lù ní ó yẹ sí pé láwọn yẹn bá ń sọ lẹ́yìn ẹgbẹ́ torí pé ìgbà oúnjẹ pẹ̀lá mọ́ mọ́ tí ẹ̀gbélé ayé sí ní ìwà fi sọ yí pé èyí ò sún wà láàyè ọjọ́ ta bá kú làgbèrè ọjọ́ ta bá kú ló kálukú wa ní ó mọ́ tí ẹ̀gbélé ayé sí irúwà wo ló jẹ́ irúwà wo ló wù irú èèyàn wo ló jẹ́ àwọn ọmọ sọ fún ẹgbẹ́jẹ́ lọ láti di irú ẹ̀mọ́ báyìí báyìí báyìí wọ́n máa yàtọ̀ fún àwọn àtàrà ẹni jẹ́

agbójógún rẹ̀ lọ́nà ọ̀rọ̀ bá tó lè tó kú kó tó máa kú lọ́nà ọ̀rọ̀ lójú máa kú tó kú rẹ̀ lọ́nà ọ̀rọ̀ nù tó máa tó kú kú lọ ẹgbẹ́ ìbá burú jẹ wọ́n ni àkún tó kú rẹ̀ lọ́nà ọ̀rọ̀ mélòó lẹ́wàá pa ọlọ́run bá kó mẹ́jẹ tí wọ́n sọ pákùn tó kú wà ẹ̀kan tó sàn wọn nínú náà òun náà ni ìyẹpẹ̀rẹ̀ mú yẹpẹ̀rẹ̀ wọn bákan náà ni àwọn iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ tó nira tó jẹ́ iṣẹ́ tí máa ń yẹpẹ̀rẹ̀ èèyàn òun náà ni kíni ni wọ́n mọ̀ fún wọn nínú náà tó yẹ sí pé kò sí sinmi rárá sọmọ yìí pé bí ṣe bá ṣe wù kó nira tó nira kan ní pé aṣájú parí aṣàṣẹ́mi ìjàmbá iṣẹ́ ẹ̀ka ní àmọ́ sinmi ṣe lásìkò yẹn fún lásìkò gbádùn gbogbo bí tẹ́bá ìṣe ilé tó tẹ́rí nǹkankan ìgbádùn kan tọ́lọ̀ màlíkà mọ́ fún wa ní wípé a mọ̀ rẹ̀ kà pé asàsìnmi asàsìnmi tẹ́lá asàsìnmi yàrá máa ṣàjà máa rọ́jú àsìkò sí nífẹ̀ẹ́ tó ọjá òun yẹn ìrànkàn yẹn nǹkan tí sí ẹnu gbé ayé ẹ̀dá ẹ̀ṣẹ̀ kékeré o níjọ́ tó bá sì lè kú òfin èyàn lè gbésí èyàn lè gbígbélé ayé ayé tó ní ìtumọ̀ wá o àdíjẹ́ bá ṣe wáyé ìrànkàn látó fi ń kádùn báyìí sálọ́ta ni ọ̀rán kan fún òun lò lọ́rùn ọlá ìnísìn sẹ́rí wà láńdọ́nà fún tòlótòló àtẹ́rẹ́ tí ò ní nínú ìgbàrùn ká ń jẹnu ìgbàrùn tí gbogbo wá ń jẹnu ẹni tí ò ní nínú ọmọ yọ padà dá yọ ọba àmọ́ padà dá náà ìjọ tó bá ti mọ̀ pé kò ní padà dá mọ́ ìjọ ọ̀nà nǹkan ti rí nǹkan tí ó tẹ́lẹ̀ ọ̀sẹ̀ jẹ́ ìrẹ̀ yóò dá yóò pé ọ̀pá ní kí ni ẹwà ń kàṣẹ́ ti àbá ṣe náà wọ́n lẹ́ gbóná ẹ̀fí kọ̀dá ìwọ́n sọ bá kí ló rà kẹ ẹgbẹ̀ ọlátúnṣe náà abọ̀bí pálérì ìbá ìbẹ̀rẹ̀ ní ọjọ́ fún ọ pé sọ́dọ̀ fún fágẹ̀ abọ̀bí fá ọfẹ́ jẹun lára rẹ̀ ni àtàkọ́sẹ̀ jáyé tọ́lọ́bọ̀ wò àti ń tọ́jọ pé òun òbí tún sí gbogbo ìrọ̀ ní ń àkọ́ọ̀tẹ̀já yìí jẹ́ gọ̀ọ̀dá tí bá dáyọ́ ma wo fá ilé ìdínwó tí ń tí ń fi yẹ̀pẹ̀ ìlà àkọ́ọ̀tẹ̀já yìí ti ẹwádà ìtí lọ́wọ́ gan àtàkọ́ọ̀tẹ̀jẹ́ rẹ̀ àlejò padà mọ́ lẹ́yìn tó bá kọ̀tẹ̀ tán kò sí kankan mẹ́tọ́ fara wọn أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم السلام عليكم السلام عليكم أين نمبر تو ما بقى يدي نمبر ọmọ ẹgbẹ̀rẹ̀ ló wọ́n ṣe ní pé ìdíbà àwọn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí àwọn tó wà ní ìlú méjì sí láti nàìjíríà báyìí pé tọ́rọ pé táìmù táwọn ló ṣe pé táìmù táwọn ló tó báwọn ni àwọn ọmọ ṣẹlẹ̀ àwọn ọmọ sí ẹlẹ́kẹ̀ẹ́ ìgbìmọ̀ bẹ̀rẹ̀ pé sílẹ̀ jọ àdínà ọmọ dáyé ṣé ẹ̀ lè sáláwà ti fi sá pẹ̀lú pé ẹ̀rọ ìkàlára sí wa. Ẹ̀rọ pálífọ̀. Ẹ̀fẹ́ ra mọ́tò. Ẹ̀dàdà wà lẹ́ Ẹ sọ̀rọ̀ ẹ̀ ẹ̀rọ kan dáadáa sí ayé dé. Ẹ̀rìn tó jẹ́ mọ̀ ọ̀rọ̀ kan dáadáa sí àmì. Torí tí mo fẹ́ jẹ. ààrẹ ìrìnàgàrà adájú ìbéèrè alákọ̀ọ́kọ́ mo rò pé àwọn tí ó sí Nàìjíríà náà wọn kán béèrè béèrè àwọn tí ó sí Nàìjíríà náà wọn kán àwọn tí ó sí Nàìjíríà náà wà ah. yẹ wọ́n àwọn tó ń tún sí nàìjíríà àwọn àmà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní báwo làwọn ọmọ jẹ ìgbà tó máa ń jíjẹ náà ni ṣé dáa nǹkan báwo làwọn ọmọ ti túnú ìgbà tó máa ń jẹ mẹ́rin táwọn àmà túnú pẹ̀lú ara nàìjíríà ni nígbà tí wọ́n sí nàìjíríà tó máa jẹ sàárì pẹ̀lú ara nàìjíríà ni pé tó ẹ̀ ń jẹ sàárì ẹ bá káwa náà lè máa jẹ ń bí. ìbéèrè àsìkò wọn yàtọ̀ sásìkò nàìjíríà tòmásìkò wọn ọ̀sán máa ń gùn gan-an òru máa ń kéré ní ọdún tó lọ mo lọ ṣe lẹ́kṣọ̀ kan fún yí bẹ̀rẹ̀ Ramadan kalẹ̀ mọ́ Ramadan ìbéèrè yẹn mo tí máa ń kanú tíra tàti mọ́ nínú tíra ìtì mọ́ practically ìtì mọ́ practically bí sí ní àbẹ̀sì wọ́n sọ wípé mo ti padà rẹ ní tó sí practically ọmọ kanu tíra pé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ ẹni yẹn wá wá síbi lẹ́kṣọ̀ yẹn àti amẹ́ríkà ló ti wá wá ọjọ́ yẹn náà ló dé ọjọ́ yẹn lọ́wọ́ béèrè béèrè yẹn gẹ́gẹ́ ní tún fẹ́yẹn ṣẹlẹ̀ sí pàṣípàlẹ̀ wọn nǹkan kanu tíra ni ẹni sọ yìí ó ti wé ọdún mẹ́jọ ní tóun ti wà ní amẹ́ríkà ó ní gbogbo ọdún mẹ́jẹ̀jọ yẹn marathon àwẹ̀ làwọn mọ́ gbà ìtumọ̀ rẹ̀ ni pé Agu mẹ́rin àárọ̀ agu mẹ́rin aago mẹ́rin ìlòrùn ọyọ̀ kóòrùn sì tó wọ̀ kọjá aago méjìlá alẹ́ ìgbé marathon gidi aago mẹ́rin ilẹ̀ ti máa ti yọ ní òkèrè pé àlùfájà yọ ó sì dá méjìlá kóòrùn tó wọ̀ lálẹ́ oyinbo làwọn ó ti sáwẹ̀ ẹ̀yìn kò rẹ́rìn kò rẹ́rìn o so irú àwọn tó bá wá rí bẹ́ẹ̀ irú ìbéèrè yẹn mo fi gbogbo àwọn fẹ́ béèrè àbí ìwọ́kàtọ̀ pé àwọn tí ò sí Nàìjíríà gbà wọ́n máa jẹ sàárì gbà wọ́n máa sínú máa ń jẹ sàárì ìlú wọn ìgbà tó bá ń sínú náà ni ẹ̀tí ọ̀nà sábà ní ní ò ní kò ní ìdí ìbéèrè kankan ṣùgbọ́n nǹkan tó fà ní pé wọ́n tásìkò wọn ó ti tayọ àlà bóun ó sì máa jẹ sàrí wọn bóun ó sì máa sí irú àwọn yẹn wá jẹ́ pé nàìjíríà ni wọ́n súnmọ́ àpé àsìkò tiwa ó ṣe dídí níbi bí ní ìlú mi náà tó súnmọ́ wọn jùlọ lásìkò rẹ̀ ṣe dídí lásìkò rẹ̀ ṣe dídí dáadáa tí èyí ṣe pé ó gùn ní ìgùnkúgùn tó ṣe dídí àsìkò tó bá ń sínú nínú ìlú yẹn làwọn ọmọ sínú lọ́dọ̀ wọn àsìkò tó bá ń di kárí kódà kárí kóòrùn náà náà báyìí wọ́n ń jẹ sàárì lọ́n pé wọ́n ti ń jẹ sàárì àwọn náà ma jẹ sàárì àti bá bá sì sínú kóòrùn mú jẹjẹjẹ báyìí làwọn náà ma sínú ìtí bá yìí so mo ṣe máa rí ni nǹkan táwọn afá máa ń lò lẹ́rìí fún rúyẹn òun láti kó dajjal tánàbí sallallahu alaihi wasallam ọjọ́ kan kàtánàtì ọdá ẹgẹ́ bí ọdún kan ìtumọ̀ ọjọ́ kan ọdá ẹgẹ́ bí ọdún kan ni pé sílẹ̀ ọjọ́ kan bá má báyìí ó tó di pé ọjọ́ yóò sù yóò ṣe dídé yóò ṣe léde odidi ọdún kan kílẹ̀ tó sú so ilẹ̀ ó ti má yóò ti sú yóò ti má yóò ti má odidi ọdún kan táwà ń lò báyìí ọjọ́ kan lọ́n àwọn àwọn abìrì lọ́jọ́ yẹn pé fúù láti wá máa ṣe ń wá wọ́n so ìwọ̀n ọdún kan lẹ́ẹ̀mà kí lọ́jọ́ kan bẹ́ẹ̀ náà àwẹ̀ náà àwẹ̀ ọdún kan ọjọ́ kan lẹ́ẹ̀mà gbà tó jẹ́ báyìí dùn yóò ti ní táìmì tí tó di pé àsìkò ìbẹ̀rẹ̀ sí gún àgbà àbájì yìí àsìkò táwọn ẹjẹ sàrí ní ẹjẹ àsìkò táwọn máa ń sinú ní ẹjẹ tò nínú ọjọ́ kanù <laughs> ọjọ́ kejì ẹ̀tọ́ níjọ́ náà ní o ẹwà gba ọjọ́ àwẹ̀ ọdún kan kílẹ̀ tó sú ẹkìrò rí ọdún kan kílẹ̀ tó sú sí bá yìí sí ọmọ ń lò lẹ́rìí nìyàn náà ẹlẹ́kejì ẹ lè gbàgbé yẹn mọ́mọ́ èmi lè gbàgbé yẹn so wọ́n ní tí ẹni tí ń gbàwẹ̀ tó lè bá obìnrin sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ nítorí pé fẹ́ fẹ́ obìnrin ó ní bùkátà sóbìnrin tí ó fẹ́ inú àwẹ̀ lọ́wọ́ wá ní káǹfà ní ẹyọ ìgbà àwọn tẹ́rẹ̀ ni ìyàwó tó ní bùkátà sí ìfẹ́ ẹwà tí láwọn ẹ̀rin tó jìnlẹ̀ báyìí àwọn ẹ̀rin tí ìsẹ̀rin mú ẹ̀rin tó bá jì jìnlẹ̀ báyìí àwọn tí wọ́n ní bùkátà sí ìmọ̀ àti mọ̀ yìí ẹ̀rin làfi dá yíma so kìí ṣe haram kò sì bá wẹ̀ jẹun ẹ̀rí pé ẹ̀tọ́ kò tí báyìí sì ń ká bá obìnrin sọ̀rọ̀ lánìyàpá afẹ́fẹ́ ṣẹ̀ríà sí lẹ́tọ̀ nínú àwọn ọ̀nà tí ṣẹ̀ríà sí lẹ́tọ̀ láti fi bóbìnrin sọ̀rọ̀ nìyẹn nǹkan tó bá ti jẹ́ pé lẹ́tọ̀ kò sí nǹkan tó sọ dí ìwọ̀nù Ramadan kò sí nǹkan tó sọ dí ìwọ̀nù Ramadan ilẹ̀ sínú nǹkan tó bá wẹ̀ jẹ́ ìjẹ́ báyìí sì sórí ẹbí jíjẹ àti mímu ilẹ̀ sí pé ọlẹ́tọ̀ lọ́sàn àwọn ọjọ́ tó kù ṣùgbọ́n ó jíwọ̀ fún wa lọ́sàn Ramadan ṣùgbọ́n ní ti lẹ́tọ̀ọ́ lọ́sàn àwọn ọjọ́ tó kù láàárọ̀ àwọn ọjọ́ tó kù bẹ́ẹ̀ náà lẹ́tọ̀ọ́ náà Ramadan kò ṣe bá yìí sọ tí a bá rí obìnrin tí a fẹ́ fẹ́ kí a lè ṣe náà Ramadan yẹn ni pé tí mo lè wo obìnrin yẹn bẹ́ẹ̀ yóò wù mí àbí òwù mí bẹ́ẹ̀ ni kò bà so bẹ́ẹ̀ náà ni kéèyàn tuntun kéèyàn bá sọ̀rọ̀ fẹ́ kò sí so ọlọ́run ọba ó ṣe rọrùn náà ìgbà tí wọ́n ní àwọn olùdíje fẹ́ẹ́fẹ́ ní àwọn ti rí oṣù so wọ́n ti dìklẹ̀ ní Nàìjíríà náà so kí ni kọ́ṣẹ́ tó wà mẹ́rin pé ní àwọn tó wá sọ pé ní ẹni tó wá sọ pé ní à bí ó dìgbà sí sọ̀tọ̀ sọ̀tọ̀ tó wá tó dìklẹ̀ pé àwọn rí oṣù káàtó lè gbà láì so ẹnìkan wá ń sọ̀rọ̀ lórí platform yẹn pé ní à ah, ìsọkúsọ ló ń sọ nígbà tó sọ ní pé ní àwùjọ tó wà lè tẹ̀lé wọn ṣé nǹkan tí wọ́n rí ẹ̀ ṣé tó bá ti wúṣù tó wà ní ìgbà ọ̀ so ẹnìkan wá ń sọ pé ní à ah, kódà tó bá lọ́rùn bá sọ̀rọ̀ tó wà lè lú tó bá lọ́rùn gan so títí tọ́nù tó tó ti sọ̀rọ̀ so ọ̀rọ̀ yẹn di ohun wọ́n fẹ́ ah, irú nǹkan tí wọ́n ń dá wàhálà lẹ̀ tí ó jẹ́ gbogbo àwọn àṣàfẹ́ sọ̀rọ̀ àwọn àṣàfẹ́ náà ni so àwọn nǹkan tí ọ̀yẹ kọ́dá sí so tábá ti ń dá sí ìyapó mà ṣẹlẹ̀ wọ ìwálọ̀ mà àwọn ọ̀rọ̀ tí wọ́n dá sí ní tìmáì ọ̀rọ̀ ńláńlá ni tó yẹ sí wípé ó yẹ kí wọ́n fi ìdẹ̀ fáwọn tí wọ́n bá lè yanjú ẹ̀ ó ti bá yìí sí kẹjẹ gbogbo wa náà lákàmà dá sí ẹwúrú alákọ̀ọ́kọ́ ní síláì èèyàn ká sọ wípé ìgbà ní Saudi Arabia wọ́n wá ní àlè tẹ̀lósù tí wọ́n rí Saudi Arabia àfìgbà tí a bá tí ọ̀nà Sokoto tó bá tó di kíá oṣù tí wá náà bíbí bí ìgbà yẹn àwa náà tó bẹ̀rẹ̀ sí máa ẹnìkan wá ní ìsọkúsọ ní sọ oníṣẹ́ ìtọ́ sọ fún wa ní pàálì tẹ̀lé sí kíkọ́ ìsọkúsọ ló ń sọ yára ẹni tó yánu pé yẹn sọkúsọ gẹ́gẹ́ ní sọkúsọ òun ní sọkúsọ Saudi kò tí so oṣù yẹn àwọn ará Saudi òní wọ́n lò títí lásìkò Ànábì sallallahu alaihi wasallam náà ni àwọn ará Ṣáàmù ń wo wọ́n ń wo fi tiwọn lọ́tọ̀ ni wọ́n sì ń gba àwẹ̀ tiwọn lọ́tọ̀ ni bẹ́ẹ̀ làwọn ará Madina àwọn ará Madina Maka ní ṣe báyìí sìn so bẹ́ẹ̀ làwọn ará wa mọ́tòláì wa láàrin àwà àti Saudi ní ìsìnkú kéṣe àwà sí náà lánlò àti méjì níbẹ̀ láàrin wa láàrin wa so mọ́tílá ìwá yàtọ̀tọ̀ síra wa so tí a wá sọ yí pé nítorí náà oṣù kan bá ti rí Saudi làwa náà lò ní Nàìjíríà wíwẹ́ bá yìí sí so irú ẹni bẹ́ẹ̀ inú ẹni tí ń sọ tí ò bá ìmàmù ẹni tí ń sọ nǹkan tí ò bá màmù nìyẹn ìwà yìí sí so masala bẹ́ẹ̀ pé àwọn afáfà gidi gẹnu lórí ọ̀rọ̀ ìsìláfù ní mọ̀tọ́lẹ̀ àti wípé ṣẹ́rú ìyá ìlú kan àwọn ará ìlú mi lè lò masala ní kí sọ̀rọ̀ tó kúyẹ́ bẹ́yẹn tó ti náà ṣe wá rí léyìí tí ó rinlẹ̀ ò ní wípé lọ́dọ̀ wá nàìjíríà ń bí àwọn ẹni tó jẹ́ aláṣẹ ìjọba fi ọ̀rọ̀ sílẹ̀ náà ìjọba tí à ń lò ní Nàìjíríà àǹkásá ní ìjọba bí ìjọba wa ẹni tó fi ọ̀rọ̀ sí lẹ́nu òun ni Sultan Sokoto sọ́yẹ ká gbọ́rọ̀ sí ìjọba lẹ́nu àbẹ́ẹ̀ ká gbọ́rọ̀ sí ìjọba lẹ́nu ṣe má ṣe ní àwọn bọ̀rọ̀ sí Sultan Sokoto lẹ́nu yẹn pé announcement Sultan Sokoto làwọn ní ẹ̀ṣì bá rùfún làwọn fẹ́ kàkún òun làwọn ti fi declare kí ló dàbí ní tẹ̀lé wọn ní nàìjíríà yìí tí gọ́ọ̀mẹ́ntì Nigeria tó ti kílẹ̀ àpẹẹrẹ ọmọdọ́ọ̀nù mẹ́ wọ́n tó kí àwọn mùsùlùmí pé á gbáwẹ̀ yá sọdún nǹkan tí tó tọ́nù tó bá sọ ni nítorí ẹlẹ́bí jẹ́ nt ó gbé báyìí àti gbogbo tv nàìjíríà tí wọ́n gbé yẹ́ bí níwùsì gẹ́gẹ́ bí ìròyìn tuntun àríwẹ̀kọ́ ni kódà breaking news ni wọ́n pè láìsẹ̀ ń jáde níwájúwájú wọ́n ní breaking news ni wọ́n pè ta ni wọ́n gbé ta ni wọ́n tẹlifáìsì fún wa wípé ó ti ànáṣì gbogbo wa ẹ̀ṣẹ́ lè tún tọ́lá wọn tẹ́sọ pé ọ̀sọ́kútọ́ ni mi rẹ́bà ní sọ́tọ́nù sókútọ́ ni a sì máa pé wọ́n ń wò wọ́n wà abẹ́ẹ̀kọ́ ni wọ́n ní kọmití fún oṣù wíwá wọ́n sì wọ́n sì ń so kí wá lóde tàwa ní ọlábalẹ̀ àfarabalẹ̀ fún fáwọn tó yẹ pé àlámàrí gbogbo mùsùlùmí ọwọ́ wọn náà kò lè lọ́wọ́ wọ́n ti ti pé ìjásẹ̀ pọ́tẹ́ pọ́n kọlu kọ́ máa dáṣe tí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ṣe gbogbo mùsùlùmí ti pàjọ gbàwẹ̀ ní ẹgbẹ́jì kí lónìí ẹgbẹ́ mẹ́ta máa ń dì so nígbà tó ti jẹ́ bẹ̀ ní tó yẹ kí ìjọsìn tí gbogbo ọjọ́ sí ni tó yẹ kí ká ní láti ànáǹsì gbogbo mùsùlùmí tó kọ̀ fi máa róṣì jẹun <coughs> dá òsì yẹn máa kéèkì lọ́dọ̀ ara rẹ̀ ó lọ sọ́dọ̀ àwọn tí ó jẹ́ aláṣẹ tí ó fi bẹ̀rẹ̀ ìgbà tí Abdullahi bin Umar dúró sí láti kà náà sallallahu alaihi wasallam fẹ́rẹ́ tààrọ annasul hilal àwọn wúsù so ilé ìbá ìtumọ̀ sí pé ìbàjí Abdullahi bin Umar guri kò kéde lọ́dọ̀ ara ẹ̀kẹ́ yẹn máa gbáwẹ́ ó ẹ̀rọ àìmọ́ ti rósù ó ọlọ́sọ̀fà nàbì sọ̀lọ́sà aláti so nítorí ìdílé yìí a máa expect sultan na mẹ́ni kẹ́nà wá sọ pé mọ́sálẹ̀lẹ̀ kẹta àbí ìfàfẹ́lẹ̀ kẹta tó wà ń bẹ̀ ní pé ọba lọrin ọba lọrin bá announce ìyẹn náà tó di fanfàfíà ọba lọrin ilé announce ọba lọrin ilé announce náà bẹ́ẹ̀ ni ọba lọ́rin ò lè announce announcement ọba lọ́rin ó ṣe announcement tí wọ́n bá kà látọ̀dọ̀ ọba sókótó nù ẹgbẹ́ sábà yìí ọba lọ́rin ò lè dá announce fún ara wọn láti yapa sí ẹni tíjọba fi ọ̀rọ̀ yẹn sílẹ̀ nù torí pé ẹni tíjọba gbà gbà gẹ́bí olórí mùsùlùmí ìtọ́nù sókótó ni o ni wọ́n gbà gẹ́gẹ́ bí olórí mùsùlùmí tó ẹni tó bá mọ bá ṣe operate Nàìjíríà yìí tó sì ń tábà rẹ̀ dáadáa tí nǹkan sì yé tí èso pè àwọn kírísítẹ́nì ti lólórí tiwọn nínú kan sí gọ́ọ̀mẹ́ntì ìgbà pé pẹ́sidẹ́ntì kan olórí gbogbo kírísítẹ́nì hmm? bẹ́ẹ̀ ni wọ́n gbà pé Supreme Council for Islamic Affairs for Islamic Islamic Affairs ẹni tó jẹ́ lórí wọn ni Sultan Sokoto òun lórí gbogbo Mùsùlùmí náà fi ní Supreme Council Supreme tó bá nìkan Supreme ó ti bá yìí sí fọ́rọ̀ Islam náà fi ní for Islamic Affairs fọ́rọ̀ Islam so Sultan Sokoto ni olórí so ń fi jẹ́ àwọn àmì martaba náà ni so àwọn náà gba àṣẹ lọ́dọ̀ sultan sokoto ni ó jẹ́rú pí àwọn náà máa ń gbẹ̀rẹ̀ wípé information tètè reach àwọn ju àwa lọ torí pé sọ pé lọ́balọ́ba ni wọ́n ọlọ́lá ọlọ́lá ni wọ́n so àwọn ìyẹn ní kọ̀ọ̀kọ́ kọ́kọ́ sí pé nílùú yìí ẹ sọ fún wa pé nítorí ẹgbà tí ń bọ̀ lálẹ́ ìjẹtagẹ mo ti kò ń kẹ́ wípé mo ṣe dé ilé ọba báyìí mọ́kàn gbọ́bọ̀ ni kẹ́m àwọn ìgbà ìlọ́la nù gbogbo ayẹyẹ agbọ̀rọ̀ lọ́la àti gbọ́ announcement ọ̀rọ̀ ìṣọ́ tó kúrò gbogbo àwọn ìdíkì ń gbà mú ní àti gbọ́ announcement èmi ti gbọ́ lọ́rọ̀ lọ́rin kí sọ fún ọmọ gbọ́lọ́dọ̀ ọba lọ́rin àmì máa fún mú ẹ̀tí tí ń lékè jù rí ẹ̀mí mi ni pé ọba lọ́rin ti gbọ́ information kọ̀ọ̀fẹ́kọ̀ọ̀fẹ́ agbára jẹ́ látọ̀rọ̀ sọ̀tọ́n túmọ̀ sí pé in tí mo ń fura pé wọ́n gbọ́ information lọ́dọ̀ sọ̀tọ́n náà ni tó súnmọ́ kọjẹ́ because information yẹn ó súnmọ́ kó lè fẹ́ reach tiwọn nígbé kan yẹ ká sẹ́rí gbogbo àwọn nǹkan náà tó ti fún kò lè ti ẹ̀ wọ́n ti verification wọ́n ti pẹ̀ ní kí má ti gbé sọ́dọ̀ wọn náà náà máa ń gbé jáde ìwọ́ tó orí jẹun ó kọ̀ǹfàmù sí ìwọ ọ̀yà ká gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ gan so yíba yìí sí ṣùgbọ́n ṣe kùsù wẹ̀ kó tó kárí gbogbo ẹ̀ kó tó wá di kí ní ìjọ ti pé because officially ni wọ́n officialize ẹni so àwọn ọkọ̀ ti mọ̀ wípé ti wà authentic irú àwọn ọgbà lọ́nà wípé ti mọ̀ kó ti wà authentic bí kọ́kọ́ tó di pé yóò wà official pé wọ́n fẹ́ lọ àwọn ìsílẹ̀ iṣẹ́ tí ó ń jẹ́ pé irú àwọn lọ́lọ́ lé kẹrù yìí lé zẹ́rù yọ́ lọ gbé gbogbo orin tẹ́wọ́n fún wọn tí kí tábà wà pé tó rẹ̀ jẹ́ àgbáyé gbé sáyé pé ẹgbẹ́ sọ pa àrósù tó bó ti rí nù àwọn kí níyìí ó ní àwọn ìpele nídìí ká farabalẹ̀ kó ń ṣe pákà máa fàfàǹfà tí ò nídìí ká máa fà tó bó ti rí nù ẹjá mọ́ yọkan sí ẹ̀yà <laughs> láàrú onídìí àlàyé ìkànnì kó kìrẹ̀ fún dáadáa lọ́jọ́ nípa bí èèyàn kò lè máa bá ẹlẹ́yà tó bá ń ṣe ètò èèyàn bí èèyàn kò lè máa bá wọn lọ nípa pé a ní nǹkan tó jẹ́ bí ọ̀rẹ́ sí wa ọkùn tí wa ọlọ́run ti lè kọ́ra tó jẹ́ àfa fún wa táàbù wọn gbà tó lọ́dọ̀ rẹ̀ kọ́ra táyì bá wà gbà lè sùn lọ́dọ̀ rẹ̀ nígbà tí ó ti máa rè ní ti máa lò tó máa rè tàbá wà lọlé tàbá bá lé tàbá lè fẹ́ ìgbà sára ìdí wọn ò ní bí ìbọyá wọn lè sọ pé wọn lè áìdà bóyá wọn jáde lọ sílẹ̀ sílẹ̀ àbí ilé wọn kàn lọ kí wọn nítorí wọn kàn lọ sílẹ̀ tó lẹ́yìn pé wọn sí lè rùn wọn ò tẹ̀ ní bí ìbọyá tẹ̀lé ní sílẹ̀ àbí wọn lọ ìkànnì kan ojú àdìpé tàbá kan wà wà tàbá ti jó pé tàbàrà wọn lọ ní ìgbé báwọn ní ti wọn bá ilẹ̀ ní báyìí tí kò kò yẹ kán máa ẹsẹ̀ bèrè pé ẹ̀dúró àbí ẹ̀dúró a ti gbọ́ ìbéèrè yìí lábala ìbálò tí ẹ ń béèrè nípa rẹ̀ tí ó ti pé tí ẹ bá béèrè generally speaking pé báwo la ṣe lè máa bá ẹlẹ́hàlò ìyún ìdáhùn rẹ̀ pọ̀ gan ní tó kó sábẹ́ pọ̀ gan níbo la ṣe lè máa bá lò ṣùgbọ́n ẹ ti wá yàn pé ń tẹ gbà lérò gangan nílé tó túmọ̀ sí pé ìbéèrè yẹn ó ti wá sọ fún wa abala abo ní ẹ̀sìn níbùkún àti kẹ lágbè ìgbà ẹlẹ́hàlò tó pẹ̀lú ìtàn kékeré tí ẹ mọ́ wáyé lórí ọ̀ṣẹ́ ń bí láàrin ẹ̀yìn àtàfáà yín síwájú kó tó fẹ́yàwó àti ìjọ̀kan fẹ́yàwó tán lájọṣepọ̀ yẹn bó ṣe bó ṣe rí láàrin ara yín so gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ bá ṣe bá ẹni tí ò tí ìníyàwó ló bá ṣe fìdí sí láti wọnú ilé rẹ̀ láti sùn bí ẹ ti máa ń sùn tẹ́lẹ̀ so yóò yàtọ̀ sí bá ṣe bẹ́ni tí ó ti ní obìnrin nínú ilé yóò ṣàtọ̀ sí bá ṣe bàlù a lè kò fìrí wọlé má bí bá ń sìn so lọ́dọ̀ rẹ̀ gan yóò ti ní yóò ti yàtọ̀ sí bá ti ń sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báyìí bá ti ẹwà láti sùn so gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àti gẹ́gẹ́ bí ìjọ́mi yẹn ìjọ́mọlúwàbí omi yẹn gan so nam nǹkan tí ó wá jẹ́ kàyéfì ni pé tí wọ́n bá dé láti lọ gbé lọ́dọ̀ àfà tàn bá bá àfà nílé yálà àfà lọ jìnà ni àbí kò sí ní wọn lọ ìgbàmí ìjẹ́ kí wọn lọ kí ọ̀rọ̀ náà ni ìgbàmí ìṣe jẹ́ wọ́n lọ jìnà ni bá ti dílé tí wọ́n gbà yọ̀ǹda tí wọ́n kànlẹ̀kùn ẹlẹ́hà ó dáhùn yóò dáhùn sálámà lẹ́yìn rẹ̀ bá béèrè àwọn sílé lẹ́yìn wọn sílé yẹn kò sí nǹkan kan mi tí àwọn tó máa ń gbọ́mọ́ táwọn bá wá rọṣẹ̀ díẹ̀ fá táwọn bá rí àbọ̀ wọn àwọn padà máa lọ kíní yìí ló fẹ́ máa fẹ́ dá iye méjì lẹ́fẹ̀ẹ́ kò tẹ̀ sí tòsí ni wọ́n ń lọ o ẹbí wọ́n fẹ́ dé o wọ́n lọ kí wọn ni o wọ́n ṣe gbá ni wọ́n sàwó ni o kò sí yẹn bẹ̀ so ṣẹ̀mà ẹgẹ́ bí àlejò sí ní tí èèyàn sì mọ̀ pé ẹlẹ́hà náà mọ irú àwọn èèyàn tó wá tó bẹ́ àwọn ọmọ tí ó tán àgbà kúrò ní ẹ̀mẹ̀yàn máa wò pé ó ti ẹ̀yẹ bẹ́yà jù díẹ̀ dẹ̀ díẹ̀ pé wọ́n sí lé o ibi tán jáde lọ rẹ̀ o ẹsẹ̀ sùúrù wọn ní kókó ó yẹ́ bá ń sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú yẹn náà ní ẹ̀ ní bùkátà sí ẹ̀ ní bùkátà sí ìgbà tí wọ́n ti gbá yín lóyún yẹn nǹkan tí hájà pípè wọ́n ti bí àbùkátà yẹn tó ṣe báyìí sí náà nígbà tán tí wọ́n sọ pé wọ́n sí nílé yẹn so nǹkan tó wákù ni pé bẹ́ẹ̀ yìí fẹ́ rúṣẹ̀ díẹ̀ dè wọ́n níbi tó ẹ̀fẹ́ ti rọṣẹ̀ díẹ̀ dè wọ́n bóyá wọn ó padà dé àbí wọn ní wọn ní tètè dé ẹ fi mọ̀ bóyá ẹ láǹfààní àti tó ń gba ẹ̀kọ́ lọ́jọ́ yẹn àbí ẹ̀ ní láǹfààní ẹ̀ so kò sí ìkàtó burú mẹ́ ìkẹ́ẹ̀dú ibi tó bá yẹ kẹ́ẹ̀dú kò tí bá ní sí yìí so títí títí tó bá yẹ kí kò sí ni wọ́n lọ ẹ̀yìn ló ti mọ̀ pé nípa fi lè mọ́ adúró láàrin ìṣẹ́jú mẹ́wàá ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú tàbá tó ní wọn ah, ẹ̀jẹ̀ pé jìnnà ni wọ́n lọ nù <coughs> ẹja máa lọ tó bá yẹ pé tòsí ni tó bá yẹ pé wọ́n lọ fi hàn wọ́n ń bọ̀ wá ni tó súnmọ́ kí àkàtì dé so ẹ̀yìn náà bùkátà yọ̀ mọ̀ bí abẹ́ pẹ̀lú gbọ́lọ́mọba kí ni gbà náà lè lè mọ́ káwọn lé so jí bá yín sìn ìṣe ìgbà náà tẹ́ láti ìrúṣẹ̀ náà ni wọ́n ní máa báyín lórí ìdúró tẹ́ndú dà wọn wọ́n tàn báyìí jí báyín àjẹ́ sí pé wọ́n lọ jẹ̀nà náà tó ṣe báyìí sùn so dúró àwọn nǹkan báyìí náà ti tú ẹ̀ṣẹ̀ṣẹ̀ ní bùkátà sí pé bóyá ẹ̀ṣẹ̀ ni wọ́n lọ dúdè wọn àbáwọn ọ̀yàyà kan tó yẹ pé àti bá ní àwùjọ ẹ̀sìn dáadáa tó bá fi lè kálẹ̀ kọ́lẹ̀ mẹ́ta tẹ́ bá fi lè gbọ́jẹ̀ ẹ máa lọ ni tí ọba dá inú nǹkan kò jẹ̀bi ṣẹ̀jú ọ̀nà sáà máa ń so torí pẹ̀lú tẹ́ ń gbàyọ̀ ń dá rẹ̀ kò sí ń lé nu so ẹ wá lákọ̀ọ́kọ́ kálẹ̀kùn lẹ́kùnjẹ kálẹ̀kùn lẹ́kàtà ẹ̀gbọ́jẹ̀ so ìwọ́n máa lọ ni so lábẹ̀ kan wá dá inú tẹ̀ ń pé ẹ̀kún so tẹ́lá bá ti understand irú bẹ́lẹ̀ àyàn ṣe operate pẹ̀lú kò ní sí ìmà kò sì ní sí jà ìdí ọ̀nà sáà mẹ́rin mọ̀ pé àwọn àṣẹ dínà nìyẹn so èyí dúró dé wọn tẹ́bá fẹ́ dúró láti wò bóyá wọn lọ jìnà tẹ́bá sì ti dúró níwọ̀n bá ti wò bóyá wọn lọ jìnà fún wọn lọ jìnà láti lè fi mú ìdájọ́ bóyá jìnà wọn lọ́mọ ìyẹn máa lọ́n ti ìṣẹ́wà yín sí so ọlọ́run bó ṣe rọrùn tó bó ti rí ni. nígbà kan láti tó nítorí àdó ìdásílẹ̀ ìwádìí ìgbà tí wọ́n á ń lọlé lọ rẹ̀. lọ ẹ pàdánù àǹfààní so irú nǹkan tẹ́ ṣe yẹn ẹ pé ẹ̀ síjọ ládùn tó kúnná nítorí pé n tó fi lè mú yín débẹ̀ káfà tí ìdí àbùkátà mi lọ mọ́sálásí yẹn ó túnmọ̀ sí fún wọn ládùn pẹ̀lú mi tó bá yẹ kó bá ládùn pẹ̀lú yín wọ́n ti mọ̀ wípé àwọn ládùn pẹ̀lú yín so bóyá yìí náà káwò pé kẹ lọ bóyá ẹ láǹfààní àti jẹ́kú ẹ̀dẹ́bẹ̀lẹ̀ bá wọn na mínú kẹjẹ wá lè tí mo wá rò pẹ̀lẹ̀ ṣe tó dé àǹfààní tí ń jẹ kọ́ńbà bọ́ ni pé bẹ́ẹ̀ ṣe dígbẹ́ ṣe ń lọ tẹ padà bá wọn mọ́ṣáláṣí so bóyá lè máa ṣe bẹ́ẹ̀ náà tẹ́ bá ti lọ lé tẹ̀ bá ti bá wọn kò tí bá yín sì ah, ṣe ń jẹ wọn wò mọ́ṣáláṣí bí wọn wà ní mọ́ṣáláṣí pé jẹ́ pé bóyá wọn kí wọn táwọn ń tàbí káàrù ni wọ́n kí wọn táwọn bí àwọn bùkátà kan àbí wọn kí wọn fi náà lọ́wọ́ so ẹ lè bá wọn bẹ́ẹ̀ tó bá dirí àwọn náà mọ̀ pé ẹ̀yin náà wá sáǹfààní nù tí a bá ti bá wọn mọ́sálásí náà ẹ ti mọ̀ pé pé ah, àwọn wọ́n lọ jìnà nù wọ́n sí báyìí so bẹ́ẹ̀ni wọ́n lè kọlù wọn so fóònù náà ń bẹ so ẹ lè kọlù wọn Àgbọ́rí ah, àsìkò ẹ̀rẹ́ ilé ìkaná lọ́gbẹ̀ yìí. Pẹ̀lú pé pẹ̀lú àkíyèsí kan, bí ẹ̀lá ọkọ̀ ní pé ẹ̀rẹ́ ìgbẹ̀rẹ̀ Ìfọ̀màtí pé àwọn tí kọ́ máa ń kí ọ̀rẹ́ ọ̀kẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan lóṣù tó máa ń ní ìṣòro. Káwọn súnmọ́ lọ. Máa ń yanjú ìṣòro táwọn tó jìnà sálọ. wọ́n ní kọ́ máa kan kú pé mùsùlùmí ìyà sáwọn agáàtọ̀ àwọn yà lé <laughs> church máa kí o lẹ́gbọ̀n nígbà tí rọmọdán wá dé báwọn ọ̀pẹ́ tó bẹ́ẹ̀ láwọn máa kí ní ìlàrọ̀ ìgbìyàn ìgbà yóò fún ma kí sí ṣúgbó máa kí wọ́n tán àwọn yóò kún ó fún pamọ́ wọ́n lẹ́wọ́n kí ṣáà tàbí wí pẹ̀sẹ̀ kí ni ẹ̀ kí a bẹ̀rẹ̀ pẹ̀tọ̀ ǹjẹ́ wọ́n tán ń tọ́ ẹ̀wọ̀n ǹjẹ́ wọ́n láwẹ̀ ẹ̀wọ̀n àbí wọ́n kan àti màá kan náà bí mo sọ ìyẹn náà ní pé mo sọ ń àmọ́ ènìyàn sí ìbà ń jọ ẹ̀ ẹ̀yà wọn bá bá rẹ̀ lónìí máa fẹ́kẹ́ bá ń pẹ́ ní ìmọ̀ràn bóyá ní ó sàǹfààní fún wọn gánà bọ́dà wa ni ni pé tòun máa ń gbọmọ sí nàdà wọ́n ti láìkiri kọ́lá jọ wọn ti competition wọ́n lè tún wọn ti competition nínú àwẹ̀ yìí so kọ́lá wọn kó sí àwọn kọ́mọ̀ bí fún wa dọ̀tọ̀ àkọ́ra wọn ìjọba ìgbà pọ̀ntà kìí ẹni ẹ̀wọ̀n mi báyìí àṣẹ alákọ̀ọ́kọ́ ìbéèrè ni wọ́n ní ìyá kan wọ́n ṣàlàyé irúgbésí ayé tí yàyẹn ń lò tọ́jọ́ ìgbésí ayé tó bà nínú jẹ́ púpọ̀ ọlọ́run bá kọ́wọ́ dáhùn kó fọ́nà mọ̀ yáyẹn ọlọ́run máa sì jẹ́ kí ti wá náà padà bàjẹ́ bí tiwọn alájẹ́ kan sọ ọlọ́run bá torí bí ẹ ṣe ní yàyẹn lò gbèsè ayé yẹn ó léwu wọ́n ń àwọn kan tó tóbi ni aláwọ̀kan ni pé kí yẹn pààrùn sí kó máa kí wọn nígbà tí yẹn bá ní ṣòro tó kó òfin ìdí náà bá lọ́sọ̀ kan tààdà ìgbà ẹni òkè wọn tó bá tún ti gba tọ́fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run bá tán yóò tún yan ni ìgbésí ayé burúkú ìgbà tó bá tán so wọ́n tún máa rí kíkà mẹ́ta tún ní ìgbà yẹn náà àwọn àtọ́lọ́njọ ní nǹkan pọ̀ ẹgbẹ́ ìgbésí ayé tí ò dá ní ìgbésí ayé tí ò dá ní a jẹ́ kí pé ìyá yẹn harfiya ni wa minan nasi man ya'budu Allaha ala harfi ẹ̀fùnkàn ní harfiya fi ṣe báyìí sí ọlọ́wọ́ bá ní mẹ́nu àwọn èèyàn fẹ́ pé ìgbà tára bá jẹ́ wọn náà sí lọ́wọ́ bá tí nira bá dé ń kú lọ́dọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala irú àwọn èèyàn kan àwọn èèyàn kan jẹ́ pé nafi'i ni wọ́n nafi'iyya lóbìnrin rẹ̀ àsìkò kan ọ̀rọ̀ yẹn padà wá burú débi wípé wọ́n padà ń lọ ṣọ́ọ̀ṣì pé ọmọ wọn kan kú wọn láwọn mùsùlùmí ìyà sáwọn eléyìí jẹ́ kó yé wa pé ìyá yẹn ọmọ nǹkan tí wọ́n ṣe rárá aláwọ̀kọ́ ni pé ẹ̀sìn tẹ́yìn ṣe nítorí àwọn mùsùlùmí ẹ̀fin ṣe ni táwọn mùsùlùmí lẹ̀ ń ṣe fún ni táwọn mùsùlùmí títẹ̀ bá tí wá lọ ṣọ́ọ̀ṣì nísìn ẹfẹ́ fi àwọn mùsùlùmí lè máa bí títẹ̀ bá tí wá lọ ṣọ́ọ̀ṣì nísìn èmá tí wá àwọn mùsùlùmí àbí títà àwọn mùsùlùmí tí wá bá wọn àbí àti tí lọ́bàáyín ẹmọ àìmọ́ nǹkan tíyàn ṣe ni torípẹ́ ní ṣòro àwọn mùsùlùmí ọ̀yà sí ráwọ̀ pé ẹ̀yin mùsùlùmí orí yóò sì pé ńlọjọ́ ẹ̀yìn christianity ẹ̀sẹ̀ ìlànà yìí sì máa lọ chọ́ọ̀sì tẹ́lẹ̀bá mọ̀ pé a sì fi pé mùsùlùmí jẹ́ pdp àti apc pé ah, a ti lùsì mẹ́mbà kan fún láti win election báyìí ẹ̀mẹ́jà lùsì mẹ́mbà yìí o ìṣẹ́bà àkàn ń gbìyànjú à ń ju àlìkíyàmà ara wa ni so bẹ́ẹ̀ bá ti torí pé bá mùsùlùmí ọ̀yà sóhun ló ń fẹ́ yàkúyà bàbá yàkúyà ó yà fúyà ara rẹ̀ ni àwọn mùsùlùmí ọmọ àgbẹ̀ ti aya wọ́n fẹ́ yà sí ọ tẹ́lẹ̀ síbò náà ni wọ́n ní wọ́n yà sí ọ nígbà tó ní mùsùlùmí gan wọn yà sí ọ so ọlọ́n kó sànù àìmọ̀ nǹkan tí yẹn ṣe yìí àwọn mùsùlùmí ni wọ́n ṣẹ̀sìn fún èyí sì ṣe torí àwọn mùsùlùmí náà fi ṣẹ̀sìn nítorí àlùkìyà máa ra ọlọ́run wọ́n ti ń ṣe fún so nítorí ẹ̀ ó túmọ̀ sí pé wọ́n mọ nǹkan tó ń ṣe nígbà tí ti lọ christian wọ́n lọ church yẹn so nígbà àwọn akàní kó bẹ́lá kó bẹ́lá ti túbà ní àrí torí wọn gbọdọ̀ túbà ní wọn túbà tẹ́kà tó láwọn tó ń pàwẹ̀ àwọn tó ń kí wọn pàwẹ̀ wọn tara wọn ní o so wọn ní wọn ti túbà nígbà tó túbà náà ìgbésí ayé wọn náà wọ́n gbàwẹ̀ náà wọ́n pàtàkì so gẹ́gẹ́ bí mùsùlùmí ọgbà ògbójú mọ́nà ká máa gbàwẹ̀ ká máa kírun wọ́n wá ń rọ́jú kí àṣùbà wọ́n rọ́jú kí àṣùbà wọ́n bá ti kí àṣùbà àtàwọn fi yókù rọ̀ ó tún dalẹ́ ọyí mọ́gírì àti asámú àrí asámú àti dáì ọ̀yọ̀ má kásámú ẹ̀ǹgẹ́lọ́lọ́ àwọn ará tọ̀hún ó ní ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ wọn pípọ̀ láwẹ̀ nù ẹni tí ń gbàwẹ̀ tí òkúta sámọ̀ láwẹ̀ ọlọ́pàá àgbákò èmi ọlọ́run kọ́sà náà so ìyá ṣe wípé ìsànú àwẹ̀ ni wẹ̀jẹ́ kí ásámú ìdúrí ìdájú lójú pé ásámú tí yọ màkínà ásámú tó bá wọ̀wọ́ jùlọ ásámú wọ́n ni kí ọmọ kí ọyọ́ bó ló ti yájú o wọ́n fi ìṣẹ́jú márùn kí gbogbo ásámú tán yẹnyẹ àti táyà tásámú ìṣẹ́jú márùn lè mọ́sáàkì yẹn wà máa kún gan ìmọ̀mù yẹn mọ́ lẹ́kẹ́ ọmọ ásámú kíjà Allah akbar Ni ní mọ́síláṣí mọ́sìnbá rí asámọ́ mọ́sìnbá ọlọ́ọ̀bá kọ́ sànà wà orílẹ̀ ẹ̀mọ́ gbé ṣe gbákò lẹ́gbẹ̀ẹ́ ní mọ́sìnbá náà ṣẹ́ tí mo láwẹ̀ pẹ̀lú ìṣòro tó pọ̀ gan nítorí pé ọlá pé wọn gbé gbogbo orun jù sílẹ̀ yányá so nítorí ẹ̀ ni wọn ti kẹfẹ́ rí ẹni tó bá gbé gbogbo orun jù sílẹ̀ pátápátá tí ò kí kankan káfíìrì ni tó tẹ̀sùn wọn jùlọ ṣùgbọ́n tó bá yẹ pé ń kí kan ajá kan sí ni ń kí àwọn kan kò kíkà gẹ́gẹ́ bí ìyá ìṣe sọ yìí gẹ́gẹ́ bí ìyá ìṣe ṣe yìí tán ṣàlàyé yìí sòpò kí ńláńlá èyí náà wá dúró ẹni tó súnmọ́ kó fúrù gan nù ọ̀sọ̀gbọ́n tó bá gbé jùlọ pátápátá èyí wọ́n máa lè jìkẹ́ ọ̀kan méjì ẹni tó súnmọ́ etí bèbè kìnìún tó kọ́lọ̀ bá kó sànù wa wọ́n láwẹ̀ ṣùgbọ́n bọ́dá wọn kiri gan so àti wà jẹ́nà wọn náà sì ní yóò nira díẹ̀ fọ́lọ̀mà kó sànú wa torí pàwọn iṣẹ́ táwọn náà ń ṣe ṣiṣẹ́ jẹ́ sí àjẹ́nà wọn kì í ṣiṣẹ́ kan tó kẹsàn wọn kì í tó mọ́yán lórí o so iṣẹ́ tó sì gbìyànjú àjẹ́nà iṣẹ́ tó rẹ̀rìn wọn iṣẹ́ kékeré iṣẹ́ tó ní kìmí ní gbìyànjú àjẹ́nà aláyẹ̀ náà àyè tó ní kìmí so bí yẹn ṣe so wọ́n ìdìmọ̀ràn lẹ́lẹ́kejì so lóòótọ́ sì ni ìmọ̀ràn yẹn eh, wọ́n kàn wéṣẹ́ alájí mi ń tọ̀ ni òní ìgẹ̀gẹ̀rẹ́ àkọ́fẹ́ wúlò ìbá ti mọ̀ kí má ti yí má ti dáhùn lọ́jọ́ torí tí mo ní mo ṣe lọ́jọ́ òun náà tó fẹ́ kí kó ṣe nísìn. ẹ̀tọ́ ọlọ́ sáfà ní fáwọn ìlú ah, wọ́n ní nínú wa bá ti jòkó yìí náà ni wọ́n lẹ́nìkan bẹ̀ tí wọ́n máa ń gbọ̀kadà wọ́n ni wọ́n máa ń sáré gan bẹ́ẹ̀ ni ẹ̀sùn tó wọ́n bá wọn ti fẹ́yàwó ó léwu tí wọ́n wá lẹ́ni yìí wọ́n náà máa ń fọ̀kadà sáré àwọn wá ní kódà wọ́n tún bá débi ìṣèjíde èmo lè sáré jù wọ́n lè sáré jù tó tún máa ṣèdíje àrí máa fi sí ìgbó pọ́tà. ẹ <laughs> eh, nǹkan tó lè o aláì nǹkan tó lè nìyẹn. ó jẹ́ nǹkan bànújẹ́ gẹ̀ wọ́n ṣe fi hàn rẹ́rìn-ín àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ ọ̀rẹ́rìn-ín o báwọn mọ́jà fi ara wa ṣe àfẹ́kù ara wa so èèyàn dárò ọmọ ènìyàn yóò bá tìrakù àwọn nǹkan ẹ̀sìn ní ọlọ́run kí ọlọ́run má jẹ́ so téèyàn bá gbàbẹ̀ kú eh, ìjẹ́mọ́ra ìjẹ́lẹ́ra ara àánú síyàn torí bí yóò ṣe bí yóò ṣe ṣe lálàṣẹ so ah, alákọ̀ọ́kọ́ ni pé èèyàn bá fi lè ṣe tàbí ikú fúnra ara rẹ̀ kí sábà bí bẹ́ẹ̀ rẹ̀ ṣe bọ́ wájú ọ̀gbẹ̀dà kìyàmà ọ̀nà tó wà ara rẹ̀ náà nítorí máa fi túnra rẹ̀ panu náà kò burú jàǹtẹ́ sọ̀rọ̀ tó kílé ya'ti yawm al-qiyamati wa hadidatuhu fi yadihi yatawajjahu biha إلى بطنه في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن قتل نفسه بسم يأتي يوم القيامة وسمه في يده يتحساه في نار جهنم خالدا مخلدا فيها أبدا gbogbo ni ó tọba para ẹ̀ pẹ̀lú orin pẹ̀lú ìkan nínú àwọn orin ilé tọ́kàdá náà wà nù wọn bá díjọ́ gbẹ̀dà kìyàmà yóò wà pẹ̀lú orin tó fi para rẹ̀ yẹn yóò wà dájú rẹ̀ kọnú rẹ̀ tó wà máa túnra rẹ̀ pa pẹ̀lú irun yẹn inú náà jahannam ẹ̀mí kò sì ní kú ṣùgbọ́n yọ́ máa rí ní ara pé nǹkan tó fi para rẹ̀ náà ni ó tún máa fi túnra rẹ̀ gbé kò máa dájú ọ̀kọ́ra rẹ̀ lọ́jọ́ gbéra kìí àmà náà fi náà rí jahannam inú náà jahannam ni ó ti máa ṣàfihàn náà túmọ̀ sí pé ó sì sẹ́nu dùn fi náà ha abàdà hadith lágbára gan tí kìí bá ṣe pé ẹ̀sùn tó jẹ́ àwọn gbólóhùn tí hadith gbé wá àwọn kọ̀wárí jù fẹ́ lè lò pé tàbídù ni kí o ṣe gbére nuna bẹ́ẹ̀ àwọn afẹ́ ma ń hadith yìí wọ́n ma ń fò bẹ́ẹ̀ ní àwọn kọ̀wárí jù díẹ̀ gan sọ́rọ̀ wà náà àwọn ṣúgbà wọn so ní ti sọ́rọ̀ ẹ̀sìn yẹn lágbára ní so tó sì pẹ́ tí ó lásìkò tó pẹ́ ganu náà ẹ̀mí wa a gbọ́dọ̀ fọwọ́ ara wa fa ìparun lórí ẹ̀mí wa kódà tó bá yẹ tí a lọ sí jihad kọ̀ wá lọ sí jihad nítorí ẹ̀ wọ́n fi wá jàlógún tó fi wá pa irú ẹni bẹ́ẹ̀ kí fọwọ́ ara rẹ̀ fún táhálùkà alátùkù àìdíkùn ìlàtàhálùkà ọ̀yà yẹn jihad ló ti torí ẹ̀sùn kalẹ̀ ẹ̀jọ̀ tọ́ ṣùgbọ́n gbogbo nǹkan tí yẹn bá fọwọ́ ara rẹ̀ wá parun fúnra ara rẹ̀ ọlọ́run lè wọ̀ ni wala tulqu bi aydikum ọmọ fọwọ́ ara yín wá parun fúnra yín sẹ́gbẹ́rú ẹni tí jíú sẹ́yìn ń fọwọ́ ara rẹ̀ wá parun káàkiri sọ fún èèyàn tó ń fọ kàdà ń fi ń fò kọ́tà wọ́n sì torí ẹ̀mọ̀ fi fò kọ́tà ṣé torí táwọn òyìnbó fi torí ẹ̀ àwọn tí wọ́n fi ń ṣe kọ́tà wọ́n ṣe ọ̀kadà ilé ìfẹ́ fi ń ṣe ìdárayá tó ti fò kọ́tà lọ́tọ́ kọ́tà lè fẹ́ máa fò ó sì níbi tí wọ́n ti fi ń fò ó sì láwọn nǹkan tí wọ́n dè mára tó bá fi fò torí káwọn náà máa wípé tàbá dìgbò àwọn kamara tó sì lórú ọ̀kadà yẹn ó léwu gan ṣe bá wọ́n pàmí ọ̀pá ní gan-an táǹgùn káàkiri ẹ̀nà ní kí ẹ máa fi fò kọ́tà wọ́n sì ti yẹn lọ́tọ̀ bẹ́ẹ̀ pé ó ṣe é fò kọ́tà tẹni tó bá kẹ́kọ̀ọ́ rẹ̀ bá àwọn tí sì ń gbowó ó ní wọ́n sí tó nítumà láàyè ibi tí ó yẹ kí wọ́n ti ṣe fún fún àyè ibi tí wọ́n máa dálẹ̀ fún nǹkan báwọn wọ́n lè jẹ́ pé ní ẹ̀bá yẹ́ fọ̀kadà sáré náà nírú ọ̀kadà tá fi ń sáré ó sì ní táwọn tí máa ń fi rú ọ̀kadà sáré ó ní tá máa dè mara ó sì ní orí ojú ọ̀nà tí wọ́n tán jà fún wọn ká ti máa fi sáré ẹgbẹ̀lẹ̀ ti gbọdọ̀ fi ọ̀kadà sáré ìdíje òṣèbà yìí sìn ṣẹ́rọ́ ju kókó tí wọ́n wè wọ́n sí fún ká máa fi sáré ìdíje pẹ̀lú ọ̀kadà nítorí ẹ̀lú fi jẹ́ sí pé àwa nìkan là ń lójú ọ̀nà yìí àwa nìkan ká ń lò àwọn ẹlòmínà gùn tẹ̀lẹ́tẹ̀ mẹ́ta àbí ni àwọn tí ń gun mọ́tò àtàwọn tí ń rinṣẹ̀ àtàwọn tí ń gun kẹ̀kẹ́ aláfẹ̀jẹ̀wà àtàwọn ẹranko gbogbo aládìjọ ń lójú ọ̀nà yìí ẹni ẹlẹ́ni fẹ́ sí jẹ́jẹ́ rẹ̀ ní kọ̀kadà sí ẹ̀lọ tí wà tí ó jẹ tàbá lọ rọ́lù àbí alọ́sísá àbíkú rẹ̀ tẹ́ni ẹlẹ́ni akú tán pé ẹ̀mí àti gba ẹ̀mí nìyẹn ìtàrà tí ń bẹ níbi pé fìyàn gba ẹ̀mí ò kéré o irú ẹ̀mí tẹ́yàn wá gbà yẹn ìyún asọ́kọ́ jọ bí ẹni kọ́ máa má pààyàn ni bí i rẹ̀ àkúnyẹ ọgọ́rùn náà ni ṣùgbọ́n yóò jẹ́rà kúnmẹ́ tí lóyún ó sì jálẹ̀ kaná wọ́n ní ìgbẹ̀dẹ̀dẹ̀ díẹ̀ wọ́n máa yẹ ni àkúnyẹ ọgọ́rùn ni ṣùgbọ́n kò ní lóyún ni tọ́lábọ̀dà fún mi tí wọ́n jà kọ́ lọ ó jẹ́ báyìí sí ààyè kẹ́sì gbẹ̀dẹ̀dẹ̀ ọ̀nà yìí ràkúnmẹ́ yọ kankan ọmọ yìí tọ́jú tọ́jú ìgbà 100 tó bá tún lóyún kọmọ ewu tí ọmọ ìgbèsì kọwọ̀ ìṣẹ́bà yìí sì so ìsì nǹkan tó rọrùn tó bá jẹ́ pẹ̀lú ẹlẹ́ni bá tọwọ́ yẹn bọ́ tó wá jọ bí ẹni kọ́ màmá tó bá jẹ́ ní ara yẹn lọ́tọwọ́ yẹn náà bọ́ńkọ́ tó jọ bí ẹni pé yẹn máa para yẹn ni ẹ̀ṣẹ̀ ńláńlá gidi ni pé yẹn para yẹn gbogbo àwọn tí nílùú lè ṣẹlẹ̀ ìbí ojú ọ̀nà wa ni ọ̀dá yìí lórí bó ṣe rí abẹ́ẹ̀kọ́ ni àwọn èèyàn wa ni ọmọ̀náfò yìí tó bá jẹ́ láwọn ilúbíṣẹ́ ti mọ̀náfò ni aláwọ̀kọ́ ni pé irú àwọn ọ̀nà báyìí kò sẹ́ni kẹ́kẹ́ tí ó sọ́dá wọ́n lọ gorí bíríjì pẹ̀lẹ́ṣẹ́ ní wọ́n fi sọ́dá sí ìkejì sọ́wà ń bí ibi ni àwọn abikẹ́ anyhow anywhere ó ti láwọn ibi tán la ìlà funfun funfun kan sí tó yẹ pé àwọn pedestrian ní gbàgbẹ̀ sọdá tán bá ti dìbẹ̀ àwọn ọmọ sọ́jà lọ níwọ̀n ní wọ́nà o tí bá ni ó ti rí àmì pé àwọn èèyàn sọdá àti fẹ́ẹ̀ dípẹ́ àwọn ìṣẹ́dá ni ó ti máa dẹ̀rìn àwọn èèyàn ò ní wọ̀nà àwọn kan máa sọdá ti wọn ni torí pé wọ́n ti wẹ̀ sí àti pé wọ́n lọ gbọ́dọ̀ dẹ̀rìn tó wà fẹ́ dáràn tó bá sì dáràn ọ̀nà tó dá láyé wọ́n máa fáyé kù síbi káwọn máa fánàbí ìsọmọ nàìjíríà ṣètò díẹ̀ ní pé gbogbo àwọn nǹkan yẹn ṣètò yẹn wà ẹ̀rọ ọmọ mi ìgbà ní ti bí jẹ́ ń sáré bọ̀ láti nílẹ̀ ní òbí láti tí tí wọ́n bẹ̀ bá ti kò jẹ́ níbi tá a ṣe ń sáré sáré wà láyàrọ̀ balẹ̀ yóò máa gbọ̀ báyìí fáàkì ẹ̀lì mọ́ balance ní òfin kú torí àwọn kan rẹ̀ tó wá bẹ̀rẹ̀ lójijì tí ẹ̀yẹ́ bá rí nǹkan tó tẹ̀lé báyìí orí yẹn lè yí tí òní balance ní òfin kú àbúyẹ̀ lọ ṣubú yẹn fún kálẹ̀ yẹn kíyàn lọ dá níbì kan tí ìjẹ́ sí pé wà inna li jasadika alayka haqqan ara rẹ̀ náà ní ìwọ̀ lórí rẹ̀ dákùn tí púpọ̀ lè ó ṣe máa gbogbo àwọn nǹkan yìí tó tó máa ṣerú nǹkan yìí tó lè ó ṣe máa gbogbo àwọn nǹkan yìí tó tó máa ṣerú nǹkan yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèyàn máa rìn lójú pópó tó bá tó gbáyàn lọ́jẹ̀ bí ẹni tí wọ́n gbà tí wọ́n tó ń gbá ìrìn lọ jẹ́bí ṣíbà yìí sì so ká máa wá sọ ẹni kí tó wá ń rìn pẹ̀lú pákáliki ṣùgbúrú àwọn nǹkan yìí kò dá gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ mùsùlùmí tó jálù súnà ẹ̀rí kí kẹyẹ búyàn táwọn ìjọba rí ẹgbẹ́ sáré lọ gbáhùn àbíyàn sí fẹ́ ọ̀kadà fẹ́ ọlọ́kadà ìyá padà wádó ojú yẹn kan wà lẹ́nu jẹ́

kò rí báwọn o kò rí báyẹn o ẹjọ́ ọ̀nà sábà yín sìn kò rí bẹ́ẹ̀ rárá so ẹláwọ̀kọ́ ni pé bàbá lè bá ní ní fi mọ́tò sáré ẹlẹ́ẹ̀kejì ni kíjọ bá ní àti wọ́n fi mọ́tò sáré mọ́tò làwọn fi ń sáré sí padà ẹlẹ́ẹ̀kẹta ni pé bàbá lè bá ní ìwé tó wá sí kọ́láàfù kí yẹn lè máa fi mọ́tò sáré ẹlẹ́ẹ̀kẹta ni pé bàbá lè bá ní láti wá lásìlẹ́ǹtì rí tán yọ wọn lábẹ́ mọ́tò bẹ́ẹ̀ wọ́n ti lásìrẹ̀ tán yọ lábẹ́ mọ́tò wàláì àwọn yọ́n sọ pé yásà táàwù yásà táàwù abẹ́ mọ́tò bàbá sọ pé kọ̀kọ́ rẹ̀ ti yásù tírì ní tẹ́mọ́ sọ alárùkà nínú àwọn mọ̀láìkì bàbá nìyẹn pé kí wọ́n wà lábẹ́ mọ́tò tí wọ́n yọ wọn ní wọ́n accident lọ́wọ́ wọ́n tó ń kọ̀rẹ́tà àwọn tí ń sọ̀sọ̀ pé sọ pé ìtírù ní kí so orú àwọn nǹkan yìí ẹ má jẹ́ ká gbàtàn jẹ bẹ́ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ o kí irú nǹkan bá ń bá padà yí wọ́n tó bá padà bí ẹlé ìsọ́jọ́ pé bàbá bá rí pé sálàfù mi ni bàbá bá rí ni ẹ má bù mi ẹ̀yìn ó lè sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ àbí táwọn èèyàn bá rí yẹn sí àìwá àfáàsù náà ìkóní mo fi jẹ alìbáni ni ẹni tó bá sì máa níjẹ́ òkè alìbáni náà ló padà kó bọ̀ alìbáni náà ló padà pa ọ́ Nàfẹ́ bá wà lọ́nà travel express ó ti ní ìdí yarí tán ní kí àmà sá pé express yóò ìyẹn máa ń sáré o àmọ́ bíbí o wọ́n sọ fún yín pé iye báyìí kìlómítà báyìí per hour ní kẹ́ máa sá ẹ máa sáré kẹ́sì kọ́va iye kìlómítà báyìí ó jẹ́ máa ń rí níbi mẹ́ta yìí ṣẹ̀ṣẹ̀ ọ̀nà sábà nísìn sọ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kódà tó bá jẹ́ pé ojú ọ̀nà travel dàwà ìyẹn lè sáré ń bẹ̀ ṣùgbọ́n wọ́n tún gbèdéke sí i tó fi jẹ́ sí pé ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń fa ìjàmbá pópó eré àsápajúdé mọ́fà ló fi jẹ́ pé àwọn tí mójútó ojú pópó àti jàmbá ojú pópó ẹ̀rí pé wọ́n ṣe kíní kan kàkà tán pè ní speed limit wọ́n padà lónìí ọlọ́run jẹ́ kí padà rí lò ní speed limit yẹn so in tí wọ́n device yẹn tí wọ́n ṣe wọ́n bá ti wà lójú ọ̀nà tàbá mú dání gbogbo ọ tó bá ń sáré tó bá ti lè kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn eré tó bá bá kọjá kí ni yóò rí di ètò ìsá kò tó díwájú ó ti sọ wọn pé ẹmú lágbájá tó fẹ́ para rẹ̀ ìṣẹ́mbọ̀ eré tó kọjá bí ìgbà ó ti kọjá límìtì tẹ́ní ìkọ́ speed limit ni ó ti ní límìtì ó ti ní gbèdéke iye tán lẹ gbọdọ̀ sá wọ́n ti lè kọjá speed limit yẹn pé láàrin bí tán ní ibi tí ẹ o because wọ́n ti máa ń calculate ẹ̀ irú àyè bí ẹ̀rì sáyé iye báyìí tẹ́ bá sáyé iye báyìí ọkàn balẹ̀ ní ibi ibi ẹ̀ gbọdọ̀ sáájú báyìí lọ so speed limit yẹn wà ti rí ìdí pé ó ti sá kọjá tó yẹ kọ ẹ̀rí láwọn ìlú òyìnbó wọ́n nídìí wọn nílé ọ̀ wọ́n láwọn nílé ọ̀ fún ara rẹ̀ báyìí náà ọwọ́ tọ̀ ọ̀dọ́mọdọ́lẹ́dà máa sọ máa ọlúwó ibi tọ́bá ti rí náà má dìwó ẹjọ́ tí ìwé rẹ̀ bá ti dìw wọ́n sọ̀rọ̀ gbàwé mi gbogbo wọ́n kọ̀kọ́ gbogbo bíìlì rẹ̀ jọ ni wọ́n ti ń rí gbogbo ẹ̀ wọ́n kọ́ pé ọkọjá náà rèé tó dúó káìní rẹ̀ rèé pé náà kò sí ẹ̀dàkùnrin ìwọ̀ ìlú ní kí wá san ọ̀gá ìlú ní kí n san ọ̀gá bò jẹ́ bá nìsìn so láìní rẹ̀ rí níjọ́ tí ibi tó ti sáré ọ̀yẹ́kọ́ sáré ń bí ọ sáré ń bẹ̀ wò kódà wá fẹ́ jiyàn wọ́n gbé jáde fún ọlú tí cctv camera wà wọ́n gbé jọ wípé tí wọ́n náà rí alélé ìwọ́n náà lè mìíní kìlọ̀ sáàmì kìlọ̀ ẹ̀kọ́ láìní rẹ̀ rí gbogbo ẹ̀ lọ́sàn-án láyé láyé rẹ̀ ò ní dọ́rí ọ̀wọ̀ mọ́ tó jẹ́ báyìí sí torí owó tó kó bá kó lòun ní ká ó tún jẹ́ gbèsè ní <laughs> so tó jẹ́ gbèsè náà tó ti rí owó tó jù wàhálà fún ọ tó bá ti rí tó bá ti jọ mi ọmọ pé ìyẹn máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so ẹ mọ̀ ajẹ́ ká wò pé torí pé ìkọríbù ti rí bíbí ká mọ́ wá tó jẹ́ báyìí sí so ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilé bí ẹlẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ àwọn ọ̀gá káyẹ́ tí wá bẹ̀rẹ̀ báwọn ah, àbájọ́ alùsùn náà ni àwọn mọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ah, àbájọ́ bàjọ́ ẹ̀sìn wọn yẹn ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ púpọ̀ ẹ̀sìn wọn yẹn ó rí wọn dáadáa gbogbo nǹkan ní àgbà lọ́wọ́ wọn ò fẹ́ríjì fúnlẹ̀ ń tó àjọ gbáwọ̀ àgbà lọ́wọ́ wọn kìtọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ti wà ní àá wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gan àjọ àrùsùn náà lọ́gbọ̀dọ̀ jẹ́ tó bá jẹ́ kọ́mọ míì ní àmàrúwà tí wọ́n wù tẹ̀mọ́ mọ̀ jẹ́rì yẹn àwọn àrùsùn náà wo ọ̀kan fẹ́ kọjá nìsín lọ́gbọ̀ kàdà kọjá nìsín ẹ̀mà ẹ̀mà o aago mẹ́wàá mẹ́wàá ni máa ń kọjá bí eré tí ó bà kọjá bí ò ní jẹun ẹ̀rọ kó jọ kàdà gbà wọ́n lé lọ ni láti ìpọn nílé wa so ẹjí àwọn tí yẹn ó ṣe pàtàkì gan so ẹjí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìjẹ́ bá yìí sìn so látún sọ pápá lẹni tí ń ṣerú nǹkan yìí ṣe báyìí sìn látún pápá ní báyìí so àtàkùn àtẹni tó níyàwó nílé kò sẹ́ni tó yẹ àpá àánú ara rẹ̀ láń ṣe àánú ara rẹ̀ láń ṣe bó bá yíwọ́ ni tẹ̀síọ̀nà dáa máa ń sìn so wọn lákọ̀ọ́sùn lọ rí orí <laughs> ẹni tó bá ti níyàwó lé ọ padà sọmọ ọlọ́mọdé pòlì kéèsè wọ nìkan so títí ẹ tó ní ó tó padà fi tiẹ kó bọmọ ọlọ́mọ so wọ́n dàbí ọ̀já ní ní láàrin oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá náà tó bá jẹ́ ìrìn náà ni ìyà tó fi jẹ́ sẹ́yìn náà tó ọba fún ìrìn lẹ́wọ̀n oṣù so tó yẹ sí pé jẹjẹ ọmọ lọmọ lọmọ lọmọ jòkó ìwọ ni oyó tá lọ wá bẹ́kùn bẹ́kùn káàkiri lọ ọmọ kadà gùn in tí ó padà tẹlẹ sátàwọn ènìyàn àwọn yóò gbọ́ ni wàláì kódà bóyí sáré lọ sókú lọ gbọ́rún yẹ kò sẹ́ni tí ó yẹ pé àà ah, ìgbò padà gùn ni àà ah, eléri bú ọmọ wo ní sáré lọ́wọ́ mà ní yìnyàn sẹ́rọ̀ báwọn ìwé yìnyàn ni ìwọ nílé ọmọ jù pé mọ́ tẹ́ nígbà tí mo ti gbọ́n ó bá yíwọ́ tán àti ríra jù kìí ṣe kìí mọ̀ bí ní òtí bára yàn ọ̀dá ara ní bọ́dì sọ́lọ́wọ́n bá kó fi sọ́rẹ̀ sọ́wà